ومن اياته ان خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها وجعل بينكم موده ورحمه ان في ذلك لايات لقوم يتفكرون الحمد لله الذي جعل المودة والرحمة بين الزوجين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ fún ọlọ́run ọba wa الله Allah ọba ó fi ìfẹ́ àti àánú sáàrin ọkọ àti ìyàwó tí èèyàn bá fẹ́ dọ́kọ àti ìyàwó ìfẹ́ ní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣáájú àánú ó wá tẹ̀lé ẹni téèyàn bá ti ń fẹ́ràn ẹni téèyàn bá ti ń fẹ́ràn yóò lànà rẹ̀ ọba tí ó ṣe báyìí fún wa tó jẹ́ kí ìgbépọ̀ wa kó rọrùn gbogbo àwa tá a ti lọ́kọ tá a ti níyàwó àánú àti ìfẹ́ yìí tọ́lọ́run fi sáàrin wa náà ló já sẹ́kù dàárọ̀ yìí lọ́dọ̀ ara wa bẹ́ẹ̀ bá ti láàánú ìyàwó ẹ̀ mọ́ àbí kò láàánú ọkọ ẹ̀ mọ́ àbí kò fẹ́ràn ìyàwó ẹ̀ mọ́ àbí fẹ́ràn ọkọ ẹ̀ mọ́ wọn ò ní gbé papọ̀ mọ́ wàhálà ti dé nìyẹn nínú àwọn ìṣòro ilé ayé ìdààmú ilé ayé ni ọlọ́wọ́n bá aláàtọ́ sẹ́wákù lọ́dọ̀ àwọn ọkọ wa ọlọ́wọ́n bá aláàtọ́ sẹ́wákù fáwọn ìyàwó wa pẹ̀ntúká divorce wàhálà tí í ṣẹlẹ̀ tí kálukú fi mọ́ wa lọ lọ́tọ̀ọ̀tọ̀ kọ́lọ́mọ́sà sọ ẹnì kọ̀ọ̀kan wá ń bẹ̀ ọlọ́run adúpẹ́ o adúpẹ́ lérí àwọn òbí wa tí wọ́n ṣe faradà pẹ̀lú ìláàánú ara wọn bàbá wa ìyá wa lọ́jọ́ kan rí wa tọ́ ọlọ́run adúpẹ́ adúpẹ́ tàwọn òbí wa adúpẹ́ tara wa náà ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́ba òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́ba gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa ìtọ́ dájú nínú ọ̀rọ̀ tó yẹ máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú ọlọ́run ọba ń sọ̀rọ̀ èyí tó dájú nínú ìlànà tó yẹ máa fi ń tó gbéṣẹ́ ayé yàn òun náà ni ìlànà nabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí tí wọ́n bá dálẹ̀ tí ọ̀la kọ́lẹ̀ tí wọ́n pè lójú ọ̀nà tí wọ́n pè lẹ́sìn bídíà ni wọ́n máa ń pè kọ́lọ́mọ́sà sọ níbi bídíà gbogbo àwọn tí wọ́n ṣe kọ́lọ́mọba dá wọn lọ́wọ́ kọ́ba fìmọ́lẹ̀ sunna àwọn káwọn náà kà ṣe sunna nabi wa muhammad kí gbogbo wa káwájú ọwọ́ àlìjánná ọlọ́run ẹ̀yọ́ yá mi nínú ẹ̀sìn wọn ìtí wọ́n ní ká gbéyàwó nírọ̀lẹ́yìn òun náà ni asbabul mawaddati bayna zawjayn okùnfà ìfẹ́ láàrin ọkọ àtìyàwó kí ni ọkọ máa ṣe tíyàwó rẹ̀ tí ó fi nífẹ̀ẹ́ rẹ̀ kí ni ìyàwó náà máa ṣe tí ọkọ rẹ̀ tí ó fi nífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ òun gangan Ni ìfọkàn òun gangan ní okùnfà ìfọkànbalẹ̀ ìfọkànbalẹ̀ gangan ni wọ́n pè ní asakan òun gangan nílé gbogbo ilé tá a bá kọ́ tí ó bá sí ìfọkànbalẹ̀ ń bẹ yóò máa gbóná wọ́n sì tan AC ilé yóò máa horun gbogbo tí wọ́n jẹ pátá lọ́wọ́ nulẹ̀ àmọ́ kò sí dùnú nínú ilé nígbà tí ò sí fẹ́ẹ́ tí ò sànú ẹ máa gbọ́ tí wọ́n máa yanra wọn ban wọ́n máa fi nǹkan sóúnjẹ fúnra wọn ẹlòmíín náà yóò kàn wọ yàrá yóò sì pokùnso ẹ wá rí i pé àwọn ẹ̀bìtìbìtì owó ń bẹ lákàntì wọn kí ló ṣẹlẹ̀ wọ́n àtìyàwó rẹ̀ wọ́n ní problem asakan alhakiki lẹ́sà sakanu mabaniya aliya wọ́n ní ìfọkànbalẹ̀ ẹnu lé ni wọ́n ń pè sakan kìí ṣe àwọn kìí ṣe ìta fi búlọ́ọ̀kù kọ́ ṣẹlẹ̀ ìta fi búlọ́ọ̀kù kọ́ yẹn kò lè fún yàn nífọ̀kànbalẹ̀ wàlẹ́sà àbúwábà wàkàràṣíà fáàkìrà gbogbo àwọn àgàtà tó sínú ilé àti gbogbo àwọn bẹ́ẹ̀dì wa tọ́tẹ́ yẹn gbogbo ẹ̀ pátápátá àti gbogbo àwọn nǹkan tí a máa fi ń ṣẹ̀ṣọ́ lé bó ṣe kọ́ pọ̀ tó tí ó sí ìfẹ́ nínú ilé yóò gbóná ju ó fún búrẹ́dì lọ ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa azawaju ẹ̀rí ìgbéyàwó ni'matun min ni'amillah gbogbo àwa tọ́lọ́run ti ṣe ń rọrùn fún ẹja máa lọ lè dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ̀rọ̀rùn láti rí ìyàwó kọ̀rọ̀rùn láti lọ́kọ àfi tọ́lọ́run bá ṣe ń rọrùn fún yẹn gbogbo àwa tọ́lọ́run ti ṣe ń rọrùn fún abẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ kọ́lọ́run bá a lá kọ́mọ da wàhálà sínú ilé wa máa lọ tiẹ̀ kémi náà máa lọ tèmi máa ṣe tiẹ̀ kémi náà máa ṣe tèmi kọlọmọjọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ọlá agbára Ọlọ́run ọba wa ọlá àánú Ọlọ́run ọba wa. wasakanu fihi wàlàhádàfù àlàsàsì wọ́n ní ẹ̀rí ìfọkànbalẹ̀ òun gangan ni wọ́n ń pè nílé lè tahqiqi ma khalaqana Allahu li ajlihi azza wa jal òun ni ó jẹ́ ká lè mójútó ntọ́lọ̀ nítorí ẹ̀dá wa kílọ̀lọ̀ ń dá wa fún ọlọ́run ní ká wá márì ni ó ní ká wá bímọ ó ní ká wá kọ́lé ó ní ká wá máa ra mọ́tò jọ ó ní ká máa ra sọ́jọ́ ó ní ká máa ra lẹ́jọ́ ká máa jóye ìrọ̀ o ọ ṣàlàyé ntọ́hún torí ẹ̀dá wa kò sì gbọ́dọ̀ dàrú mọ́yàn lọ́wọ́ téyìn bá máa ti ń ṣe a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun illa liya'budun illa liya'budun ọlọ́run lóhùn ọ̀dáríjà náà àtẹ̀yàn lásán bí ìbá jẹ́ pé ká wá sin èmi ọlọ́run lérí ilẹ̀ ọlọ́run ọba ni tí mo da yín fún nìyẹn ọlọ́run dá wa nítorí ẹ̀sìn nínú àwọn nǹkan tí ó jẹ́ kí ẹ̀sìn ọ̀rọ̀rùn fún wa òun náà ni kéèyàn lọ́kọ tí ń fi lọ́kàn balẹ̀ kó lè fọkàn balẹ̀ sí lọ́hùn <clears throat> nínú àwọn nǹkan tí yóò jẹ́ kí ẹ̀sìn rọrùn fún wa òun náà ní kéèyàn oníyàwó tó fi lọ́kàn balẹ̀ kó lè fọkàn balẹ̀ sí lọ́hùn tí wàhálà bá dé èèyàn gbàgbé fatia ẹ̀yọ́ màyá mi <laughs> Allahu Akbar èèyàn ò rúkú lẹ́mẹ̀ta tí wàhálà bá dénú lé láàrin ọkọ àtìyàwó gbogbo bàdí wọn mọ̀ sẹ́ kọ̀bùlẹ̀ àti bàdí kọ̀bùlẹ̀ àti bàdí bàbá jẹ́ ẹni tí ń ṣe kútúbà jimá inna alhamdulilayi lọ́fẹ̀ẹ́ wí ọ̀tọ̀ ní tí ó jáde lẹ́nu ẹ̀ allahu akbar ẹ̀sìn òun náà ni tàwa ṣe láyé kókó tọ́lọ̀n torí ẹ̀dá wa náà nìyẹn tá a bá dẹ̀ kú kò ní béèrè gbogbo ohun tí ó wà láyé yìí ẹ̀sìn nìkan náà ni ó béèrè lọ́wọ́ wa nínú tí máa jẹ́ yẹn ó ní ìfọ̀kànbalẹ̀ láti ṣẹ̀sìn ọlọ́run òun náà ni kéèyàn ó níyàwó dáadáa kéèyàn lọ́kọ dáadáa والمودة أكبر الأسباب لاستمرار الحياة الزوجية السعيدة wọ́n lẹ́yìn ọmọ ìyá mi wọ́n ní ẹlẹ́yìn máa tẹ̀ bá máa tẹ́lẹ̀ yìí pé ìfẹ́ òun náà ni okùnfà tó tóbi jù téèyàn fi máa ní happy home tí èèyàn fi máa ní ìdùnnú nínú ìgbéyàwó wọ́n nífẹ̀ẹ́ nípìnlẹ̀ tó bá fi obìnrin kan hàn í pé abọ́ oríyàwó àbí ìwọ náà rí fúnra rẹ̀ ìfẹ́ ní ọ̀kọ̀ọ̀kọ́ kó sí ọlọ́kàn kó tó dánú kọ́ tó o bá fẹ́ràn rẹ̀ ò ní bá sọ̀rọ̀ tí wọ́n bá ní amọ̀rí ọkọ fún ọ yóò béèrè pé ẹ̀jì ń rí <clears throat> ẹ̀jì ń rí tó bá rí yóò ní ṣe mọ̀ yẹn òun ò nífẹ̀ẹ́ kò sọ̀rọ̀ mọ́ tí wọ́n bá níbò ní tó bá ti rẹ́rìn músẹ́ mashallah. ayẹyẹ ìfẹ́ ti wà ní sẹ́ẹ̀rí lọ́dẹ níbo ti wà lọ́tọ̀ yẹn àánú ló kù jẹ́ ọ̀sẹ̀ yìí ọlọ́wọ́ tó wá fi àánú sọ́kà rẹ̀ yọ mọ̀ wá láàrin rẹ̀ yẹn kọ́dà tó ti ṣe àánú rẹ̀ ká tọ́ba gbọ́ mi ní ìdásí. yọ mọ sọ ẹkún kí ló ṣẹlẹ̀ ẹ bọ́dà tó bá wọn sọ̀rọ̀ àbí tí wọ́n ní àwọn jọ fẹ́ sọ̀rọ̀ wọ́n ní kaba yìí ṣe yóò sì máa sọ ẹkún òun èdè ìsọ yìí gí o torí ìfẹ́ tó ní sí ìsìn láàánú rẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ẹni tó bá ti nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ yọ mọ̀ sànú ẹ̀ gbogbo ẹni bá ti nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ yóò máa ṣàánú ẹ̀ tífẹ̀ bá sì ti lọ àánú náà tẹ̀lé tífẹ̀ bá ti lọ wọn dágbére fáánú wọn ò ní láàánú ara wọn mọ́ lẹ́ẹ̀mọ́ rí ọkọ tí ó mú àdá tí ó bu ìyàwó rẹ̀ háì nígbà tífẹ̀ ti tán ẹ rí ìyàwó tí ó gbomi gbóná kaná a ní ha mo fẹ́ sọ́ọ́ dìbò màá sọ́ọ́ dìbò wàláhì yóò sì jọ ìbò àbí kọ́ jàfin bó ṣe mo ti rí ládùúgbò tiwa rí ọgbó mi gbóná kaná inú ń bí inú rẹ̀ ń ru ọkọ sì yí sọ borí nígbà wọn sọ̀rọ̀ tán ọkọ yí sọ borí ó sùn omi gbóná wọn rò pé wọn fẹ́ wẹ̀ ni asọkọ rẹ̀ lọ́fẹ́ bóla ó da omi gbóná sí jama ó bó yànnàyànnà wọn gbé jalajala ọsibítà ya ìfẹ́ ńgbà fẹ́ ti kú àánú náà ṣe kínní. àánú náà kú ọlọ́run ẹ eh, ìfẹ́ wa ọlọ́mọ yọ kú lọ́kàn àwọn ìyàwó wa o àánú wa ọlọ́mọ yọ kú lọ́kàn àwọn ìyàwó wa ìfẹ́ wa kọ́lọ́mọ yọ kú eh, nínú ọkàn àwọn ọkọ wa ẹ eh, àánú wa kọ́lọ́mọ yọ kú nínú ọkàn àwọn ọkọ wa méjèèjì yẹn tó bá ti kú o kò sí wa ta'ala ni wọ́n sàlàyé fún karim mina ọlọ́run ni min ọlọ́run bá ní nínú àwọn àmì tẹ́ fi mọ̀ pé ọlọ́run wà wọ́n mi ní ayáàtì ọlọ́run nínú àwọn àmì tẹ́ fi mọ̀ pé ọlọ́run bá ń bẹ alágbára lọ́lọ́run àni khalakọlakùn mi ní àǹfọ̀sìkùn òun náà ni ìdá àwọn ìyàwó yín azuwajan ìdá àwọn ìyàwó yín látara yín ọlọ́run ọ̀dá àwọn obìnrin látara yẹ̀pẹ̀ o níbo ló ti dá wọn. ó dá wọn látara àwa ọkùnrin ìyá wa Hawa ìgbà tí ọlọ́run dá ọlọ́run bóyá ìpẹ́ kó tó dá ọlọ́run kàn dá ọlọ́run yọ ọyọ lẹ́gbẹ̀ẹ́ bí ọyọ ọlọ́run kọ́pì ẹ̀ Allahu Akbar ọlọ́run yọ ọkàn fà á yọ ó sì jáde agbára yẹn pọ̀ síbẹ̀. Si kò sẹ́nìkan tó bí àwa wò agbára pọ̀ lọ́dọ̀ ọ̀lọ́ lófin ní wàmí ni ààyè àtìyí tẹ́ ẹ bá dọ́lọ̀ mọ̀ ẹ kẹ́ ẹ mọ́ lára àwa tọ́jẹ́ pé àwọn ọlọ́run la da látara Adam ọlọ́run bá ní àwọn ìyàwó yín adá wọn èèyàn làwọn náà bí ẹ̀yin náà wọ́n yẹ sàlìjànú wọ́n yẹ sẹ́mọ̀láìkà ọlọ́run bá ní ìgbà tá a dá wọn tán nígbà tí dá wọn látara yín yẹn ìtumọ̀ ẹni pé ẹ ti dàbọ̀ ẹ ti di kíni ẹ ti dàbọ̀ bẹ́ẹ̀ bá rí wọn ìṣẹ̀mí yìí ò ní pé àwọn náà tí wọ́n kò lára yín àwọn náà ti dàbọ̀ táwọn náà bá rí yín ìṣẹ̀mí wọn ò ní ṣe kíni kò ní rọrùn àwọn bọ́lọ́dà ń ké o àwọn sísá náà ń sunkún látara ọkọ ìyàwó ọkọ ìyàwó ọkọ àfijọ́ wọn bá pàdé rẹ̀ kán tó sinmi ọlọ́run gbogbo ìtẹ́nìkọ̀ọ̀kan wọn pàdé àwa tá a ti mari ọlọ́run mọ̀ṣẹ́lẹ̀ yìí tí ọmọ fìtínà wa ọlágbára ọlọ́run àwọn tá a sì ti márì náà kọ́lọ́wọ́n mọ́sà fi ìfẹ́ àti àánú kọ́lọ́wọ́n mọ́sà fi sínú márìjì wa tó ti lọ kọ́lọ́wọ́n máa da padà síbẹ̀ ọlágbára ọlọ́run ọlọ́run ọba ní nígbà tá a mú àwọn obìnrin jáde látara ara yín wọ́n á nílé tẹ́síkù nú ilẹ̀ ìhà torí kíni torí kẹ́lẹ́ bá a máa fọkàn balẹ̀ tẹ́ bá ti rí wọn lẹ́gbẹ̀ẹ́ yín lè tẹ́síkù nú ilẹ̀ ìhà ah obìnrin dáadáa àlìjáná ayé ni anabi ní adóni amata anabi ní ilé ayé dùn gan wa khairu mata'iha èyí tó dùn jù nínú ilé ayé al-mar'atu s-saliha ó náà ní obìnrin dáadáa bẹ́ẹ̀ bá pàdé obìnrin dáadáa inú rẹ̀ kàn máa dùn ni ó sì ń lé inú rẹ̀ máa dùn ó wà inú rẹ̀ máa dùn lóru bọba di lẹ́gbẹ̀rẹ̀ báyìí ó sì máa dúpẹ́ lọ́sàn-án tó bá pàdé ẹ̀ inú rẹ̀ kàn máa dùn ni bẹ́ẹ̀ náà ni tí obìnrin bá pàdé ọkọ dáadáa yọkàn máa rẹ́rìn sáà yọkàn máa rẹ́rìn ajá kí ló dìkì ẹ ti kọ́lé ni àní àyìn tó lọ ṣe fún mi ju wa kọ́lé lọ mọ lọ́kọ ọkọ ọkọ mọ lọ́kọ àwọn ọkùnrin náà wá pọ̀ láyé sìn ọkọ tó nǹkan àwọn obìnrin pọ̀ láyé ìyàwó tó nǹkan ọlọ́run wá bí ọ mọ́sà fún wọn níyàwó ọlọ́run fún wọn lọ́kọ gidi ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba wa ọlọ́run bá nílé tẹ́síkónú ilé ìhà ẹ̀yin ọkùnrin ẹ̀ àfàwọn ìyàwó yín ṣe ìgbádùn fún yín ẹ bá ti wà nílé kí ni ọkàn máa dùn. waja'ala baynakum wa khalaqa baynakum lẹ́yìn náà àwọn ọlọ́run ọba ẹ máa dúpẹ́ fún wa o àwa la fi mawaddatan wa rahma ìfẹ́ tẹ ní ṣẹlẹ̀ yẹn àti àánú tó wà lọ́kàn ọ̀ra yín yẹn ọlọ́run ní ọba Allah ló fi síbẹ̀ yóò dá ká dúpẹ́ o ò lè fẹ́ràn èèyàn tó láàsì àfi tọ́lọ́run bá fi ìfẹ́ rẹ̀ sí ọlọ́kàn o ò sì lè láàánú èèyàn tó láàsì àfi tọ́lọ́run bá fàánú rẹ̀ sí ọlọ́kàn bá a ṣe nífẹ̀ẹ́ àwọn ìyàwó wa tá à ń ṣàánú wọn yẹn káwọn obìnrin yẹn ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run lọ́rọ̀ wá fún wọn o tún wá jálù súnà ọba ṣiṣẹ́ lé ọba pọnmi ọba fọṣọ

ọlọ́run òfìfẹ́ arábìnrin yẹn sí ní ọkàn tí ìbá ti nífẹ̀ẹ́ obìnrin ó máa tọ́jú ẹ̀ tó bá ti nífẹ̀ẹ́ ọkọ ó máa tọ́jú ẹ̀ ọlọ́run ọba àlá ó ní wa ja'ala bainakum mawaddata wa rahma ọlọ́run ọba ní àánú tẹ ní síra yín yẹn kò ní sùn tọkọ rẹ̀ ọba dé ìyàwó dáadáa orí oníkun ọkọ dáadáa tó bá rẹ̀ ìyàwó rẹ̀ kò ní sùn torí àánú tó ní ọlọ́run ní àwa la fàánú náà síbẹ̀ o lẹ́ẹ̀fín jẹ́ gbádùn lára ìyàwó yín lẹ́ẹ̀fín jẹ́ gbádùn lára ọkọ yín kìí sóògùn tẹ́ ṣe o ẹ̀ lóògùn o ẹ̀ lóògùn o kọ́dà ẹ̀ níwà kìí ṣe wà yín ni àwọn ọlọ́run fúnra ara wa láfìfẹ́ àtàánú sí wọn lọ́kàn ọlọ́run wa ní inna fi dhalika la ayatin li qawmin yatafakkarun ọlọ́run ní ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ àmì ni téèyàn fi mọ ọlọ́run fáwọn tí wọ́n bá ń rorí nù yín àwọn tó bá ní ròrí àwọn tó bá ní làákàyè obìnrin tó bá ní làákàyè yọkàn máa dúpẹ́ fọlọ́n ni o sì máma o sì mú mi pàdé arákùnrin ah mo dúpẹ́ o ọkùnrin tọ́lọ́run bá ṣàánú pẹ̀lú ìfẹ́ àtàánú wọ́n ní kọ́ máa dúpẹ́ fọlọ́run bá pé wọ́n lọ́hùn ó sì mú mi pàdé arábìnrin láàárọ̀ àná láàárọ̀ àná arákùnrin kan wá sọ́dọ̀ mi ó kó àwọn ọmọ rẹ̀ wá wọ́n wá bẹ̀rẹ̀ lékè o ọwọ́ ń sọ̀rọ̀ lọ lọ́wọ́ ní a imam mo dúpẹ́ lérí ìyàwó tọ́lọ́wọ́n bá fún mi mo níyàwó imam a láì ṣe pé ìyàwó rẹ̀ wà ń bẹ̀ a ó ní mo dúpẹ́ ọlọ́run fún mi níyàwó arábìnrin yìí ìwà ń bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba níkọ̀rọ̀ ọkàn mi ipe láì síyàwó ń bẹ̀ ọkọ sì ń ròyìn ẹ̀ dáadáa báyìí tẹ́ ẹ̀ bá mọ àwọn obìnrin àlìjánná tí anabi ń ṣàlàyé àwọn arú wọn náà nìyẹn bàbá yẹn kú lánàá yẹn sìn alijanna sọsẹ ni dọba jẹ ni ti ń kírun ti ń sin lọ anabi ní ayọmọra àti ní èyíkéyìí obìnrin má tẹ̀tì tọ́ba yẹn jáde láyé wazawjuha anha rad ọkọ rẹ̀ wá yọ́nú sí inú ọkọ rẹ̀ dùn bí irú arákùnrin ti ń sọ̀rọ̀ yẹn dakhalat aljanna anabi ní yọ wà aljanna sọsẹ ìwọ náà wàá hù àtọ ọkọ sọkọ rẹ sọkọ tiẹ̀ náà lè sọrú ẹ̀ láì sẹ́pọ̀ wà ń bẹ̀ látara wàhálà tó kó sí fìtínà tó kó sí ọ̀dà aláàmú fátítí ìfẹ́ náà padà jáde àánú náà padà jáde lọ́kàn rẹ̀ gbogbo àwọn obìnrin wa kọ́ lọ́mọ́sá bá ṣàtúnṣe wọn ọlọ́run láwọn tí wọ́n bá ń ronú wọ́n ronú sí ti mọ̀ sọ yìí suratu rum aya twenty one ọlọ́run tó ń tẹ̀síwájú nínú suratul a'raf aya one eighty nine ọlọ́run bá ní huwa alladhi khalaqakum min nafsin wahida ọlọ́run ọba ní ọba yín ẹ máa dúpẹ́ fún o òun ló dá ẹ̀yin àtìyàwó yín ló dá yín ó gbogbo yín látara ẹ̀mí kan tálẹ̀ ẹ̀mí kan yẹn anabi wa adam wa ja'ala minha zawjaha ó wá fa ìyàwó ẹ̀ jáde liyasukuna ilayha kò lè bá a máa gbádùn lọ́dọ̀ rẹ̀ kó lè bá a máa fọkàn bí bá ti ń rí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí là ń gbọ́ yìí jàmáà níta ń gbọ́ yẹn náà ni pé ìfọ̀kànbalẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ ni ìyàwó gbọ́dọ̀ jẹ́ fún ọkọ rẹ̀ gbogbo gbogbo obìnrin tí bá ti ń fọkọ ọkọ rẹ̀ ọ máa nífẹ̀ẹ́ yóò sì máa láàánú rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìdàkejì a jẹ́ pé àwa láṣìíra wa bó bá ṣe wù wá tó bá ti mọ̀ pé ó fẹ́ kíyàwó ọ̀rọ̀ nífẹ̀ẹ́ rẹ kọ́ láàánú rẹ ìwọ náà nífẹ̀ẹ́ ìwọ náà láàánú ẹ̀ al-jazā'u lil-ihsān illā al-ihsān ọlọ́run ní bó bá ti ṣe dáadáa ìwọ náà ó gba ẹ̀san dáadáa tó bá ti fẹ́ kíyàwó rẹ kọ́ da ìwọ náà dá sí tó bá ti fẹ́ kíyàwó rẹ kọ́ máa gbọ́rọ̀ ìwọ náà máa ṣètọ́ máa ṣètọ́ àmọ́ pé ìwọ ò ní ṣe dáadáa ọwọ́ ń retí dáadáa kò lè rọrùn o ló ṣe jẹ́ pé àtọkọ àtìyàwó gbogbo aláàlè bára wa sọ̀rọ̀ yìí pé ṣé bó ṣe yẹ kí n ṣe náà ní í ṣe yìí bọ́jọ́ kú bá dé báyìí èèmọ̀ tí mo hàn àfa yìí ṣé ó lè gbé mi wàlìjẹ́ náà bọ́jọ́ kú bá délé ní ìdààmú tí mo kó àjíyá yìí sí ṣó lè gbé mi wàlìjẹ́ náà torí gbogbo wa náà wọ́n ní onínúmọ́nú ìka ṣe kí ni ìka náà mọ rẹ asakanu ìfọkànbalẹ̀ yìí ó wà tuma nínú àtọlù kọlb wọn lòun gangan ní ìfọkànbalẹ̀ asakan lìtẹsùkùnú ilẹ̀ ha asakan yẹn wọn ní kì í ṣe àwọn létà kọ́ àti gbogbo àwọn dúpúlẹ̀sì wa òun kan pè sakan sakan nínú èdè lárúbáwá wọn a máa pe ilé ìgbé ní sakan bẹ́ẹ̀ kọ́ three bedroom flat wọn ní sakan yẹn bẹ́ẹ̀ kọ́ duplex wọn ní sakan ni sẹ́rí sakan tọ́lọ́wọ́n bá ń sọ bí ọkàn jọra wọn ni ọlọ́wọ́n ò rí fáàsì búlọ́ọ̀kù àti sìmẹ́ntì o àti irin sixteen mm àti gbogbo àwọn páànù táǹtì káàkiri a ẹ kéèyàn da pop kọ́ da abolé gbogbo ojú windo gbogbo ẹ̀ ń tàn mọ́ràn ìtọ́lọ́wọ́n sọ kọ́hún ìtọ́lọ́wọ́n sọ òun náà ni ìdùnnú nínú ilé. No a mílíọ̀nìyà sọ̀kan wọ́n gba mílíọ̀nìyà lójú háì ìyàwó rẹ̀ fún fọ́tí yóò wọlé báyìí omi ọ̀bọ̀ gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ wọn ni ẹ̀sà ẹ̀pẹ̀lẹ́sà owó ń bẹ ńlẹ̀ àmọ́ kò sí sákàní ní inú ilé kò sí fọkànbalẹ̀ àwọn kan sì ń bẹ jama ẹ̀pà àti gàrí wọ́n rárá dà sí fẹ́rẹ́fẹ́ wọ́n fi ṣúgà sí ògì àti oyin ẹ mamaya àtẹkọ akara kíni àkàrà àti búrẹ́dì inú wọn máa wá dùn wọn máa rẹ́rìn inú wọn máa dùn yọmọ ní ọyá ẹlẹ́rìí kírun ẹ bá ti ṣe àṣekárò tẹ́ ẹ mọ̀ pé o kẹ́ ẹ padà wá ọ̀rọ̀ táwọn sọ tún ṣe kíni ó tún ṣẹ́kù ìdùnnú wọn pè bẹ́ẹ̀ tínú rọ̀ bá dùn bó ṣe jáde nì yọ̀fẹ̀ bẹ́ẹ̀ lọ́nkọ́ tó ti mọ̀ pé gbàtọ̀ wà nílé náà òun pò kọ ìbànújẹ́ fún òun ni ní òde máa dé aníjọba yìí irọ́ òun ó ti pẹ́ ju ọkùnrin dáadáa ní ọ́ tí bá tún sọ pé ó ti pẹ́ àmọ́ tí ìyàwó yìí bá ti gbàgbé ẹ sí gbòòrò <laughs> nítorí wọ́n béèrè pé dádì yìí ò ti wọlé ni wọ́n ní ìwọlé mo rò pé wọ́n ti wọlé ni tiẹ̀ ti bá ọnu ọ̀fàlù nínú ilé má torí pé ọ̀làánú ò nífẹ̀ẹ́ arábìnrin yẹn ní ọjọ́ òun náà láàánú rẹ̀ ní ọjọ́ onífẹ̀ẹ́ rẹ̀ lágùnmọ́kànlá ìyàwó rẹ̀ ọmọ pò ti wọlé ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹja lè yí padà ẹja ṣe dáadáa wọ́n ní ẹ̀rí ìfọ̀kànbalẹ̀ yìí wọ́n ní wala yatahaqqaqu as-sakanu illa bil mahabbati wal mawaddati as-sadiqa a lè rí ìfọ̀kànbalẹ̀ yìí àfi kó jẹ́ pé ìfẹ́ ìfẹ́ ìfẹ́ tí ó jẹ́ ìfẹ́ òótọ́ ń bẹ láàrin àwa méjèèjì wọ́n ní wa fi adamiha tí ó ti wá sífẹ́ mọ́ taqa al wàhálà ọmọ wa ṣẹlẹ̀ àmọ́ rí láìfẹ́ ara wa wọ́tànáfòrò àmọ́ ríra wa sá kọ́kọ́ rẹ bá jáde inú rẹ ó dùn tó bá tún wọlé inú rẹ ó bàjẹ́ tíyàwó rẹ bá kalẹ̀kùn báyìí yọ gbójú sókè kí ló fẹ́ mo fẹ́ bèrè kí ló fẹ́ jẹ ni mo ti wà ókè kò sáànù má kò sífẹ́ má ìyàwó gan ò ní bèrè ní ọjẹ ó kà sọ́ba àtàn ó ti sùn lọ yọ kà sọ fáwọn ọmọ ẹ̀ pé wọ́n fẹ́ jẹun ẹsẹ̀ kan báyìí ẹsẹ̀ kan báyìí dáàdi ńkọ́ ẹ̀fẹ̀ dáàdi lẹ̀ ọ̀rọ̀ wa ni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé ọ̀ dà bẹ́ẹ̀ tíyàwó rẹ̀ ọba ti ná ni tó jẹ ẹyin tó mu ọ̀sánú mọ́ látara ìwà rẹ̀ tó ń ṣe kínní tó ń wù tó bá fẹ́ kíyàwó láàánú rẹ̀ ìwọ náà láàánú rẹ̀ ẹ̀yọ́ màá mi wọ́n ní tí ọba ti sífẹ́ mọ́ àlùbàkọ́tọ̀ ẹ máa wá bínú sọ́ra ẹni ẹ máa sọ̀rọ̀ ara yín láì dáa ẹ máa rojọ́ ká ládùúgbò ọ máa rìn lọ ìyàwó rẹ̀ ti bọ́ sọ yìí kó lára ẹ àwọn yóò máa wọ pé ọ rí i oní ẹni lọ́yẹ ó sì lẹ́lẹ́sìn lòun wọ́n ló lu ajé alẹ́ alẹ́ àná ẹni tí máa lu obìnrin ẹni tí máa lu obìnrin kàtá ni wọ́n ń pè kí ni mo kó kọ rẹ̀ kàtá ní èdè lọ́rin gbogbo ẹni tí bá máa na obìnrin kàtá ló kọ ẹ̀ mùsùlùmí kàtá kètì ìdí o ní bá pè yẹn kàtá wọ́n ti bú yẹn tán tí bó ṣe wà yẹn gbádùn nítumọ̀ ẹ̀ bó ló sọ ma lu obìnrin ńlọkọ lọ ànábì muhammed sallallahu alaihi wa sallam lóhùn ṣe súnà rẹ̀ tó ń tẹ̀lé sin rẹ̀ wọ́n ní kò lu obìnrin láyé ẹ̀ rí má daraba rasulullahi sallallahu alaihi wa sallam imra qat ànábì ò ṣíwọ́ kó wá lu obìnrin gbá ìrọ ọ̀rọ̀ ni ó sọ fún wọn ọ̀rọ̀ ẹ̀yọ́ màá yá mi wọ́n ní ìgbà tí o ti sáànù tí o sì fẹ́ mọ́ ní tó kù ní àárẹ̀ bẹ́ sílẹ̀ ẹ̀jẹ̀ ríru high blood pressure àwọn ohun mu kéé àwọn sísá ń ké ọ̀pọ̀lọpọ̀ àbú nǹkan lọ ní kò sí ìdùnnú kankan lọ́kàn ẹ̀ mọ́ látara wàhálà tí ó mú sekínì tó ti kó sí yọ ọmọ lọ báyìí kò dé ìgbà tọ́kadà ń bọ̀ àfáàsì òsì yóò ní òsì nǹkan sì ń bẹ bílíọ̀ bá ti gbà yàn kò lè sí ìdùnnú ta fún yàn rẹ bá rọkùnrin tó wà active níta inú ilé rẹ̀ ń tò ìyàwó rẹ̀ ń dùnnú tẹ́bàdó obìnrin tó wà active níta ọkọ rẹ̀ ń dùnnú tẹ́bàdó àwọn tí wọn ò rí dùnnú ọkọ tí wọn ò rí dùnnú ìyàwó tí wọn bá ti dé tàbá yìí ẹ bá wọn lérí ìrònú ní lọ́fíìsì gbogbo chẹ́ẹ̀kì tó fẹ́ sáyìn lọ́wọ́ àwájú rẹ̀ yìí bí ó sì bu ọ́ọ́dì kẹ́ni omi ó sì máa bọ́ lójú ẹ̀ ẹ ṣàṣì ò i need nothing nothing ah nǹkan sì ń bẹ́ẹ̀ arábìnrin yẹn ó ti sọ ọ̀rọ̀ tí èèyàn máa ń gbọ́ tara rẹ̀ ò ní lé mọ́ ó ti sọ sí. yín tó ń darí dé ìrọ̀lẹ́ ìbàdújẹ́ tó bá kú lọ́fíìsì náà ni ó tún ṣe kínní ni ó tún wáá bá nínú ilé salamu aleykum rahmatulah arábìnrin yẹn ọ̀dà lóhùn kí ni mo fẹ́ jẹ ọ̀dáhùn ah wàhálà ti dé kí ló kù ọjáde ọwọ́ níka rẹ̀ ó lè ra kàrà àti kínní àti búrẹ́dì àkàrà àtẹ̀kọ́ ó ti mẹ́lò mi ìlàdé pé kọ́dà kò rí sí láì fi mọ́ òun kò sì ra búrẹ́dì bọ̀ láti bus stop nígbà ń délé báyìí yóò máa béèrè bọ́tà ni ẹ̀yin ọmọ níbo ni bọ́tà wà wọ́n lọ́wọ́ àdùn fúrísà yóò sì potí yóò tilẹ̀kùn rẹ̀ ó sùn lọ àwọn míì ń lò bẹ́ẹ̀ one year two years three years ten years ọlọ́mọdé àbá wọn lórí ẹ o káwa náà ká ṣàánú àwọn ìyàwó wa tó o bá ti ṣàánú ìyàwó rẹ yóò nífẹ̀ẹ́ rẹ obìnrin fẹ́ràn ẹni tí máa ń ṣàánú ẹ o ọkùnrin náà sì fẹ́ràn ẹni tí máa ń ṣàánú ẹ wọ́n ní hasadi ọ̀sẹ̀lẹ̀ ẹ̀ máa lára lẹ́yìn náà àrùn ara àrùn ẹ̀mí wọ́n ní ọ̀sẹ̀lẹ̀ èyí lè ní stroke látara pé ìyàwó rẹ̀ ò sí dáadáa sí èyí lè ní stroke látara pé ọkọ rẹ̀ ń bá jà torí obìnrin mi ò lè rí ẹ̀mí gbé nǹkan sí tó bá ti ròóró báyìí high blood pressure ni ìfúnpá ni sọ fẹ́ pa á ní arákùnrin yìí má pa á sọmọ pé wọn náà bímọ àwọn ọmọ rẹ obìnrin náà ń bẹ ilé ọkọ dákun àtúnforúkọ ọlọ́run bá bì ọ́ má ṣàṣe dáadáa sárábìnrin náà dáadáa tó bá ṣe sí ọlọ́run ò ní jẹ́ ọ gbé yóò rọ ẹ̀mí tiẹ̀ náà kọ́ máa ṣe dáadáa sí ọ dáadáa táà ń ṣe sọ́kọ wa táà ń ṣe síyàwó wa ìbáàdà ni o èèyàn máa gba aládàá lérí ẹ o kọ́dà nábì ní éèdè òkèlè tó fi sẹ́nu ìyàwó ẹ nígbà tẹ́ ń jẹun ó sì gba aládàá òkèlè ọkàn mú sẹ̀mú ó fi yí ilá àtẹwédú ó ní ọmọ Zainab yanu ẹ̀ ó sì yanu ó sì kì í bọ̀ sọdí bí mi yẹ kó tó mi yọ kọ́kọ́ rẹ́rìn kan yọ kọ́kọ́ smile nítorí pé ìdí kìí ṣe pé sẹ̀mú yẹn ni ọ̀jẹ̀ rí àbí ewédú ni ọ̀jẹ̀ rí pé my my husband ah ah ah àmọ̀dúpẹ́ <laughs> inú rẹ̀ ọmọ wa dùn ẹ̀yìn anábì ní bó ṣe fòkèlè sí lẹ́nu ni ó sì gba aládá sallallahu alayhi wa sallam òfin bùdẹ àdínkù sọdọkà anábì ní kò ṣe súnmọ́yàwó rẹ̀ lọ́nà ẹ̀tọ́ kọba aláṣepọ̀ sex wọ́n sì kọ́ aládá lẹ̀ fún bó bá ṣe wá ṣe é sí bó bá ṣe tẹ́ lọ́rùn sí bó bá ṣe dùnnú sí sexually ni ládàá rẹ̀ ó ṣe pọ̀ sí obìnrin tí ó bá rẹ̀ ní súnmọ́ ìbànújẹ́ ayé ni àbóbìnrin tí ọlọ́run bá ṣàánú tọkọ rẹ̀ ń súnmọ́ inú rẹ̀ kàn máa dùn ni yóò nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbọ́dọ̀ bá wá rí báyìí gbogbo àná la àfẹ́ kí ìfẹ́ ọ̀dágbére àfẹ́ káànú ọ̀dágbére tí ìfẹ́ bá ti lọ kí la ní yọ tẹ̀lé jama àánú obìnrin tó gbé ọkọ rẹ̀ lọ kóòtù tí wọ́n ti mọ́lé sọ́lá àánú ẹ̀ kí lọ́kọ́kọ́ lọ káànú tó lọ ìfẹ́ àmì ìyàwó ńkọ́ <clears throat> ọkọ ńkọ́ ọkùnrin máa ń ti ìyàwó mọ́lé ẹ̀ nítorí pé ìfẹ́ ti kú o nígbà tí ìfẹ́ kú o kí ló tó kú jama àánú ti kú o ẹ̀sìn náà tó wá ń bá a lọ àpé ẹ̀sìn ní ti ń takò yẹ ló sì jẹ́ pé má di ìfẹ́ ìyàwó rẹ̀ ó kú o lọ́kàn rẹ̀ o mọ́ sì jẹ́ ìfẹ́ ọkọ rẹ̀ kó kú o lọ́kàn rẹ̀ káàánú ọmọ bá ṣe kí ni kọ́ kú o ẹ̀yọ́ màyá mi ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa sẹ́rí àwùjọ àwùjọ tá a wà yìí ilé mùsùlùmí ni ó ṣàtúnṣe ẹ̀ àwa là ń pé ẹbọ ọ̀dà àwa là ń pé kápáyàn ọ̀dà mùsùlùmí ló ní kásìsì náà ọ̀dà ká máa mutí ọ̀dà ọ̀tẹ́tẹ́ ọ̀dà owó èlé ọ̀dà àfi ká bí àwọn ọmọ tí ó pọ̀ tí wọ́n ka aburú yẹn kúrò láwùjọ wa kálíbà sinmi ṣe wá rí àwọn ọmọ tá a fẹ́ tọ́ yẹn àwa lè rí wọn tọ́ àfìgbà tí àwọn ọkọ àtìyàwó tá a bá jọ fọwọ́sowọ́pọ̀ lérí títọ́ wọn a lè wá fọwọ́sowọ́pọ̀ a lè jọ fọwọ́sowọ́pọ̀ àfi tá a bá ṣe kí ni àfi tá a bá nífẹ̀ẹ́ ara wa iṣẹ́ tá láwùjọ ọkọjá pé ìyàwó mi mo fẹ́ kọ́ ọmọ dáná fún mi ọkọjá pé mo fẹ́ kọ́ ọmọ fọ́sọ mi a fẹ́ produce àwọn mujahideen wọ́n mujahideen hafa dhata kitabillah àwọn àwọn àwọn ọ̀dọ́ àwọn ọmọ àwọn ọmọ dáadáa tí wọ́n tún àwùjọ ṣe sẹ́yìn náà ní gbogbo àwùjọ bó ṣe rí jàmá ọmọ akọ ọmọ tó jáde lékílé òun náà lọ́pọ̀ táwùjọ fi rí bó ṣe rí yẹn jàmá ẹ pàdé àwọn ọmọ àwọn gang àwọn brothers ẹ kàn rí pé ah ah wèrè làwọn eléyìí ni àbí kí ni tó mọ ẹ wo bí wọ́n ṣe gbẹrun ṣe rí ìmí obìnrin lẹ́pẹ́ lọ́kàn sẹ́wárà wa ta, pòdúsì àwọn ọmọ dáadáa sáwùjọ táwùjọ fi dá àfi kí a ṣe sùúrù pẹ̀lú ara wa ká nífẹ̀ẹ́ ara wa ká láàánú ara wa ká lè jọ pọ̀wọ́pọ̀ tọ́ àwọn ọmọ tí ó tún àwùjọ wa ṣe. ẹ̀yọ́ mayami wọ́n ní bí ọba ti sáànú mọ́ tí ò sì fẹ́ mọ́ dìfọ́ọ̀sì lọ́kàn yẹn dìfọ́ọ̀sì méjì ló wà àtọ́lákùn òun náà ni kájọ wà nínú ilé ká sì ti dìfọ́ọ̀sì ara wa nígbà tí ò sí àánú mọ́ tí ò sì sí ìfẹ́ mọ́ yóò máa béèrè pé ṣé dáàdi yìí ti dáná tán kí n wá dá tèmi ẹ gbọ́rú ẹ̀rí <laughs> yóò ní sí mọ́mì yìí lo epo yẹn kù ẹ ń chẹ́kẹ̀ kò tó bẹ̀ kó bi arábìnrin yẹn pé só lo epo kù yóò wọ níkà tó bá ti di aago mọ́kànlá yóò dáná alẹ́ tó bá ti jẹ́ tán yóò lè sùn ìyàwó àtàwọn ọmọ náà àwọn náà ti jẹun tiwọn látago mẹ́jọ àbọ̀ bí wọ́n sì ń lo ayé wọn nìyẹn àwọn yẹn ti dìfọ́ọ̀sì àmọ́ wọn ò ti fẹ́ra wọn lẹ̀ kátó wá pé dìfọ́ọ̀sì pátápátá dìfọ́ọ̀sì pátápátá ni pé kálukọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ tá a bá ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ ìfẹ́ ti lọ àánú ti ṣe kí ni àánú ti lọ waja'ala bainakum mawaddatan wa rahma ọlọ́run ni àmì àmì mi ọlọ́run nínú àwọn àmì tẹ́fì mọ̀ pé mi ọlọ́run bá ń bẹ òun náà ni pé mo fẹ́ àánú ara yín sí yín lọ́kàn mo fìfẹ́ ara yín sí yín lọ́kàn ẹ máa dúpẹ́ ìfẹ́ yẹn o àbútí ń tọ́jú rẹ yẹn òun kí ń tọ́jú ẹ ọlọ́run ní ń tọ́jú ẹ o ọlọ́run lọ́rọ̀ ọ ló fìfẹ́ rẹ sí lọ́kàn máa dúpẹ́ lérí ìdẹ̀ra ọkọ tọ́lọ́run ṣe fún ọ wọn náà máa dúpẹ́ lérí ìdẹ̀ra ìyàwó tọ́lọ́run ṣe fún ọ ẹlòmíín jókòó yìí yọ̀ wọ́n pé ah ọgbẹ́ wo la fẹ́ dúró lórí ìyàwó tọ̀dọ̀ mi ọ̀daràn ni máa dúpẹ́ bó sì jọ́daràn náà ó ti bí ma kínní ó ti bí ma kejì ó ti bí ma kẹta ó lè jẹ́ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn ni ó gba oṣù káàrú lérí rẹ̀ tó bá dọjọ́ alẹ́ ọlọ́run ni wa ashuruhunna bil ma'ruf ọlọ́run ni ẹ bá wọn lò dáadáa fa in karihtumohun bẹ́ẹ̀ bá ṣe kórìíra nǹkan kan lára wọn fasa an takra'u shay'an fa yaj'al tẹ́ bá ṣe sùúrù ọlọ́run lè fi orí ńlá kan kó fi dípò rẹ̀ fún yín yóò fi rọ́pò ẹ̀ ìyá wọn ò ní da àwọn ọmọ sì di afasọ́tò kìtàbìlà tí wọ́n di ọmọ rẹ ọmọ olóríire tó jẹ́ pé wọ́n làmìlaka láwùjọ ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa asibaabu alimawadda tó nígbà wa ti ṣàlàyé ìfẹ́ gbogbo anásì àti mọ̀ pé ọlọ́run ló bùn wá nífẹ̀ẹ́ òun ló bùn wá láàánú àti ń dúpẹ́ fún àánú yẹn àti ìkẹ́ yẹn ìfẹ́ àtàánú yẹn ntí ò ní di ọ lọ nínú lélókù tá a máa ṣe kí ni tá a tẹra mọ́ tá a máa ṣe tífẹ̀ bá ti lọ kí ni aláàánú ṣe kí ni àánú ọ̀tẹ̀lé tí o bá ti sáànú mọ́ kò sí tí o lè fi ọ́ dá lára kò sí tí wọn náà lè fi dá lára iṣẹ́ táwa máa lọ lè ṣe gbogbo àwa tí a ti níyàwó ńlé tá a ti lọ́kọ ó ní pé bó o nífẹ̀ẹ́ ò ṣe ní lọ nítorí tífẹ̀ bá ti lọ àánú ṣe kí ni àánú ọ̀tẹ̀lé kò ní láàánú ẹ̀ mọ́ kódà kò ní láàánú àwọn ọmọ rẹ̀ ìyàwó ọ̀sìn ọkọ ń gbà mí ọkọ òsì níjà sáwọn ọmọ títí táwọn ọmọ yẹn tó fi dolórí ibú yẹ wà ní ẹ̀ lè báyà yín owó ìyàgbọ́n lọ́mọ́ràn ipe gbogbo ohun tí yín ọ̀sẹ̀lẹ̀ ìyá yín lọ́fà o <laughs> ẹ dákun àdánwò yẹn tó kan àwọn ọmọ asibabul mawadda iṣẹ́ tá a lọ lè gbà gbogbo àwa tá a jọkọ tá a jẹyàwó òun náà ni àwọn nǹkan wo la máa ṣe àwa ní asbabul mawadda al-mushtaraka bayna zawjayn àwọn nǹkan kan bẹ tá a máa ṣe tó pé ọkọ àtìyàwó ni wọ́n jọ máa ṣe fúnra wọn wọ́n jọ máa ṣe fúnra wọn ọkọ máa ṣe ìyàwó náà máa ṣe rẹ̀ fún a ní asbabul mawadda ní asbabu mawaddati azawj li zawjati èyí tó pé ìyàwó máa ṣe tọkọ rẹ ó fi nífẹ̀ẹ́ rẹ àbí tọkọ ọmọ ṣe tíyàwó rẹ ó fi ṣe kíni tó fi nífẹ̀ẹ́ rẹ nígbàdàn wá rí báyìí nsìn ẹjẹ àkọ́kọ́ mú al-asbab al-mushtaraka alakọkọ nínú tọkọ àtìyàwó máa ṣe fúnra wọn tá a lè bójútó nínú fámìlì wa al-imanu billahi wal a'malu salihah ibadat ká yọra kó níbi ẹbọ ká lè yọra kó níbi kíni jama níbi ẹbọ ká lè gbọ́ ọlọ́run nìkan gbọ́ torí ẹni tó bá ti gbọ́ ọlọ́run ọba nìkan gbọ́ automatically ọlọ́run ó fìfẹ́ rẹ sẹ́mi gbogbo àwọn ẹ̀dá ọlọ́run especially ọkọ rẹ àbí ìyàwó rẹ dìmọ̀ bá ṣe súnmọ́ ọlọ́run ọba sí bẹ́ẹ̀ náà ni ìfẹ́ rẹ ó ṣe kíni ni ó ṣe pọ̀ sí lẹ́mìí ọkọ rẹ ọkọ tí ó ṣoògùn tọ́dé pé ọlọ́run ọba nìkan ló lé ìyàwó tí ó ṣoògùn tí ó ṣẹbọ tọ́dé pé ọlọ́run nìkan ló lé ọlọ́run ó fìfẹ́ àwọn méjèèjì sẹ́mi ara wọn ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nu Kùránì o ìyàwó dìde oye ńsọ ìbáàdà ọkọ jí lóru ọba ìyàwó ẹ̀ ti yan náfìlà yóò kó lẹ́gba yóò fọ létí yóò kọ́kọ́ ní alihamudulilah àwọn ọmọ mi náà wọ́n máa wòye àwọn yìí tí ìyá wọn bá sì ń ṣe làwọn náà ó ṣe kí ni làwọn náà ó ṣe ó mọ̀ sọ pé abu ẹ wá rẹ́gísítà mi sí madrasa àwọn obìnrin o mo fẹ́ lọ lè kéwú nítorí àwọn ọmọ mi ah àwọn kéwú káwọn lọ lè kéwú náà arabada ni ó ti jọ ọ̀làmísì ìyàwó gbàwẹ̀ ọkọ gbàwẹ̀ mi ò ti ń ṣe ìbáda yan ọlọ́run sì máa fìfẹ́ ara wọn síra wọn lẹ́mìí kìí ṣe àwọn ìyàwó àtọkọ nìkan o ọlọ́run ní káwọn èèyàn nífẹ̀ẹ́ tí wọ́n bá ti rí kọ̀ wá bìlẹ̀ obìnrin tí ń nàró ah kò ní ìdí obìnrin tí ń gbààwẹ̀ lamisa ti mande kò ní de ogun fẹ́ o àáfà tí ń gbààwẹ̀ tí ń dìde kìyàmù tí ń ṣe tìláwà automatically ìyàwó rẹ̀ mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ àfi tó bá jẹ́ pé ìwà rẹ̀ takò tí ń ṣe kíni ní ti ń ṣe torí tìláwà pọ̀ o níbi tí ń ṣe tìláwà lọ́nà wọn ti gba koran lọ́wẹ́ ìpè fún wa lówó oúnjẹ ibi ń pa wá yọ pariwo tó gbogbo aládùúgbò gbọ́ rẹ̀ koran níkà o àìjẹun o torí pé ọlọ́run ní ká máa wá jíjẹ mu fáwọn ìyàwó wa àbọ́lọ́run sọ bẹ́ẹ̀ wàhálà lè mọ̀ olú ìlà oríṣi kòwé ní wákìsì wàtò bíi màrúf ọlọ́run ní ẹ wá jíjẹ mu fún wa ọwọ́ aka kùránì ọ̀tẹ̀lẹ̀ tó wà ń bẹ́ẹ̀ lójú ọgbà kùránì lọ́wẹ́ ọlọ́run ti sọ̀rọ̀ àfikórí bẹ́ẹ̀ o ibẹ̀ lọ́lọ́run ti sọ̀rọ̀ pé wọ́n mọ̀ nífẹ̀ẹ́ yẹn téèyàn bá ti tara bọ̀ bá dà ọlọ́run bá nínú lẹ́dínà àmọ̀nù ọlọ́run gbogbo àwọn tí wọ́n ní mánì tí wọ́n sọ̀gùn tí wọ́n ṣẹbọ wàhámi lùsọ̀lẹ̀ hàtì tí wọ́n ti ń ṣe ìbáàdà tí wọ́n sayaj'alu lahum rahman wudda sayaj'alu lahum arrahman wudda ọlọ́wọ́n bá ní arrahman ọba àjọkẹ́ ayé yóò wà ní káwọn èèyàn kan máa nífẹ̀ẹ́ wọn nígbà wọn ní gbogbo àwọn èèyàn máa nífẹ̀ẹ́ rẹ̀ látara imani àti ìbáàdà tó ń ṣe ìyàwó rẹ̀ wá ń kọ́ ìyàwó rẹ̀ gan náà fẹ́ràn rẹ̀ jù torí òun lórí ìbáàdà rẹ̀ jù òun lórí imani rẹ̀ jù àwọn tó wọ́n ò rí wọn kàn gbọ́ ni gbé abu àbú ah, abu má ni o <laughs> umu yẹn àmúdúpẹ́ ah, ah, ọlọ́run ṣàánú wọn ìmánì wà ìmánì tó ní náà ni ó ní ní ni jẹ́ kọfẹ́ ni ọmọ jẹ́ kọkọ̀ rẹ̀ onífẹ́ rẹ̀ kì í ti pọ́ ọmọ ogun fẹ́ suratu mariam aya ninety six lọ́wọ́n ti ń sọ bẹ́ẹ̀ ọlọ́run wa bì ọ́ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run mọ́sá fi àwa náà sínú àwọn tí ó ní gbàgbọ́ sí ọlọ́run nìkan tí gbàgbọ́ bá ti wà nínú ilé ọkàn yín ti balẹ̀ o huwa alladhi anzala huwa alladhi anzala sakinata fi qulubil mu'minin ẹ̀rí sákàní táwọn wákàkí náà sakina o ọlọ́run bá ní gbogbo àwọn tó bá ti ní ìgbàgbọ́ ọlọ́run ni a sọ ìfọ̀kànbalẹ̀ sínú lẹ̀ a sọ ìfọ̀kànbalẹ̀ fi a sọ ìfọ̀kànbalẹ̀ sínú ọkàn àwọn àwọn méjèèjì látara bẹ́ẹ̀ ẹni wọ́n kàn máa dùn ni àwọn ológun ńkọ́ wọ́n máa jà ọ̀sẹ̀ tí wọ́n ní ká wẹ̀ aago kan wọ́n wà ní awẹ́ aago méjìlá lọ́lẹ́ wẹ́ omi tútù mọ́ ni omi gbóná ló fi wẹ̀ odibasẹ́ jẹ́ olórí ibú ni ọ́ ọmọ yẹn wọ́n tàbí sọ̀kun yẹn two hundred and fifty thousand gbogbo àwọn ọkọ àtìyàwó tí wọ́n ṣe bọ́tán sóògùn wọn ò lè nífẹ̀ẹ́ ara wọn wọ́n padà jà torí àṣetánì ń bẹnu lé wọn tí wọ́n gbèsè lé ẹni bá ti lóògùn lé ó ti lé sùn lé ibi ìṣúbà sì wà kérò ọ̀hún ló sì jẹ́ pé àfẹ́ ẹlẹ́sìn àfẹ́ kí ni jama ẹlẹ́sìn ọmọ ìyá má fẹ́ mọ́tò má fẹ́ kámúrì <laughs> kámúrì ó padà gbó o má fẹ́ lexus o lexus ó padà lọ o má fẹ́ ẹ̀ mansion ẹ̀ mansion ó padà gbó ó lè padà wó fẹ́ ọkọ nítorí ọlọ́run fẹ́ ọkọ nítorí kíni al-ikhlasu fi zawaj àyìn ní ikhlasu lọ́fà àti fìyẹ́ fi ń dágbére tábà fẹ́ ká máa nífẹ̀ẹ́ ara wa ìjà fẹ́ra wa nítorí ọlọ́run lágbájá mo rí kó ń sin lọ́run ni mo sì fi ọ ọtán tí ọba wa wú ọ ńkọ́ tí ọba wú ọ wọn ní sẹ̀sìn àmọ́ bó ṣe rí lùkù rẹ̀ ò ṣe kínní kò wọ́ wọn ní má fẹ́ fẹ́ lòmíì tó lẹ́sìn tó sì ṣe kínní tó sì wọ́ ànábìyẹn fàtí bá ti di anabi ní bẹ́ẹ̀ bá ń wáyàwó èyí tí wọ́n bá kó yàwó lẹ̀ rẹpẹtẹ èyí tó bá lẹ́sùn ní mú o tẹ́lẹ̀ bá ti yàda kà ẹ̀ má ṣòfò torí ẹ̀ padà jà ìfẹ́ ọ̀ padà lọ àánú ọ̀ padà sékí ni yọ̀ padà lọ ẹni tí ọ̀ lẹ́sìn ó lè fẹ́ kiri yó oníwà ọmọ tọ́ bíi ti bọ̀dá rẹ bíi ti bọ̀dá rẹ bọ̀dá rẹ àkọ́kọ́ olóhùn ọ̀làlẹ́kọ̀ọ́ mọ́ oníjàlè bábù ti tóbi jù pé orú mú un so o ti wọ o ti wọ báyìí nígbà tí wọ́ wọ́ sì lẹ́sìn ọmọ wa kórìíra rẹ̀ torí pé kọ̀bọ̀ ṣe kí ni kọ̀bọ̀ ṣe sìn wọn ò ní kọ̀bọ̀ fẹ̀dẹ̀ tó fáyìn o ṣe rí wọn fáyìn wọn fáyìn yẹ kọjọra wọn dúdú dúdú lọ fáyìn lọ́dẹ̀ lomi pupa lọ fáyìn lọ́dẹ̀ lomi chocolate lọ fáyìn lọ́dẹ̀ lomi gíga lọ fáyìn lọ́dẹ̀ lomi kúkúrú lọ fáyìn lọ́dẹ̀ lomi rùmúrùmú lọ fáyìn lọ́dẹ̀ lomi moderate lọ fáyìn lọ́dẹ̀ lomi ẹ̀yọ́ màyá mi kò sí ń tọ́lọ̀ ń dá tí ọ̀dà àbí tí wọ́n bá da lókù tójú rẹ̀ bá da àmọ́ tójú rẹ̀ bá ti da gbogbo ń tọ́lọ̀ ń da gbogbo ẹ̀ ló ṣe kí ni wàá mú yìí tó bá wù wọ́ fáńkì wù má tọ́ balẹ̀ kún nínà nìsa ọlọ́run ní mọ̀jì wọn fún ọ níyàwó sàrà ìwọ ni kò fẹ́ yìí tó bá ṣe kí ni tó bá wù ọ́ tó jẹ́ obìnrin náà ìwọ náà ọ̀kan nínú àwọn obìnrin wọ́n lè bá anabi sàṣàlà ó ní anabi ó ní àbúrò bàbá mi bàbá rẹ̀ ti jáde láyé ó ló fi mí fẹ́ ó fi mí fún arákùnrin kan tí ì nífẹ̀ẹ́ anabi ní ọ̀yá lọ́ọ̀lẹ́ pé àbúrò bàbá rẹ̀ wá nígbà wọn dé anabi ní ọ̀yá ọ̀yá ẹ̀túká ẹ̀túká kálukú ọlọ́ọ̀lẹ́ fẹ́ni tó bá wù ìtumọ̀ ẹni pé tọba fẹ́ kí ìfẹ́ kó máa ṣe kínni kó máa pẹ́ nínú ilé ó gbìyànjú kó fẹ́ ẹni tó bá ṣe kínni ẹni tí ọba wù ọ́ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa anabi ni sọ fún al-Mughira ọmọ Shu'ba Mughira lòun rí obìnrin kan òun sì ti wọ́n ti bá àwọn bá a sọ̀rọ̀ olóhùn náà ti bá a sọ̀rọ̀ anabi ni sọ wá rí olóhùn rí o òun kàn bá a sọ̀rọ̀ lọ́ọ̀kan ni o anabi ni lọ́ọ̀lẹ́ wò ó unzur ilayha lọ́ọ̀lẹ́ wò fa innahu ahra an yu'dama kó wò dáadáa kó rí i pé n tó wù ọ ló ṣe kí ni ńlọfẹ́ eléyìí ni ó jẹ́ kí ìfẹ́ kó pẹ́ láàrin yín bẹ́ẹ̀ bá ti wá fẹ́ ìyàwó tí ó wò wọ́n ní wọ́n ti bá mi rí ìyàwó nílọrin wọ́n ní wọ́n ti bá mi rí ìyàwó ní maka ó sì ti gbà èmi ò sáà ṣe bẹ́ẹ̀ yín lẹ́rìí à nígbà tẹ́ ti rí yẹn irú àwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn ò ṣe kí ni ẹ̀sìn ò yé wọn torí pé ẹ̀wù lára obìnrin lára ọkùnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí máa ń wu kálukú tó bá wù ọ́ ni kò fẹ́ kò sí ìdí ọ̀dà ẹ̀yọ́ màyá mi kò sí ìdí ọ̀dà tí ọba wù ọ́ yóò wẹ̀ lómi má kórìíra ìyàwó rẹ o èèyàn dáadáa ni wọ́n ní kó o tó gbéyàwó sílé tẹ̀ bá fẹ́ kífì ọ́ dágbére wò dáadáa o ànábì ní kí mo gera kó lè ṣe kínni kọ́ lọ́ọ́ lè wo ìyàwó nítorí pé yọ̀jẹ̀ kífì ẹ kó lè pẹ́ láàrin wọn torí tó bá ti sì mú tọ́láàkì ló kù ọmọ kanra ni nítorí tó fẹ́ mú kó ṣe kínní kó mú kọ́dà bó bá ń lo nìkọ́ọ̀bù yóò sí nìkọ́ọ̀bù fún yóò ṣe kínní jẹ́mọ́ yóò sí nìkọ́ọ̀bù. lẹ́yìn náà obìnrin tó fẹ́ràn rẹ ni kò fẹ́ má fẹ́ má fi owó má fi ra ìfẹ́ rẹ̀ kó tó wọlé ọkàn sẹ́ndí five hundred thousand sínú àkáǹtì ọmọ tí ò rí twenty thousand rí ọkàn sẹ́ni five hundred thousand síbẹ̀ lọ́mọ yẹn ní kí ló ṣẹlẹ̀ ta ló lówó ó ní it's for you kò fi shopping ah ilé owó eléyìí owó ìbẹ̀rẹ̀ three bedroom flat nínú family wọn ó kówó fún ó kówó fún gbọ́ ọmọ ọmọ tó dọ̀wọ̀ fẹ́ tẹ́lẹ̀ ọmọ ní ọ̀dà mo ti ṣe tán gbé àwọn délé ó béèrè five thousand ọkọ ní I don't have money for now you don't have money Oh, lówó bá o kí ni ó jama ìfẹ́ ọmọ sí kí ni ìfẹ́ ọ̀fọ̀ lọ nítorí pé wọ́n fi owó ra ìfẹ́ ni wọ́n fi owó ra fẹ́ bí sísítà ṣe láìkì mi ṣe fẹ́ràn mi ṣe lọ́ọ̀fù mi ó béèrè ni o tẹ́ ẹ̀ bá tí ì rí èsì ẹ ló lérò o bí mo ṣe rí náà mo ṣe kí ni ni mo rí yọ èjò báyìí lọ <laughs> iṣẹ́ tí ń ṣe ní irú ilé tí ń gbé ni ìfẹ́ gbọ́dọ̀ jẹ́ torí ọlọ́run anabi ni tazawwaju liwaduda anabi ni ẹ lè fẹ́ àwọn obìnrin tí wọ́n nífẹ̀ẹ́ yín gan alwadudu fa'ul sifatul mubalaga alwadudu ọlọ́run ni ẹ fẹ́ àwọn obìnrin tí wọ́n nífẹ̀ẹ́ yín gan ó tún rán àwọn sisters kan lè bí pé brother yẹn wọ́n ní sẹ́ẹ̀ ní ẹ nífẹ̀ẹ́ àwọn ah, mo nífẹ̀ẹ́ rẹ̀ díẹ̀ àmọ́ ọkàn mi sọ pé kí n fi abẹ má fẹ́ ṣe sùúrù fún o má gbé wọlé o àmọ́ tó bá ní alhamdulilah alhamdulilah àwọn èèyàn ròyìn dáadáa mo tún wá nífẹ̀ẹ́ rẹ̀ naturally aha àníbi ni ẹfẹ́ ni tó nífẹ̀ẹ́ yín gan aliwalud obìnrin tí sì máa ń sábẹ́ ama tí máa ń bímọ gan kì í sàwọn ní ọlọ́mọ kan tó ti kàwé tí eré ẹ̀ ti ṣe kíni eré eh, ẹ̀ ti dọ̀tí ọlọ́mọ kan ló ń fẹ́ bí ọmọ méjì àníbi ni ẹ má fẹ́ yẹn ẹjọ́ lè lè fẹ́ Clinton kó lè fẹ́ Bush àwọn ọlọ́mọ kan nìyẹn táwọn yẹn bá bímọ tó bá pọ̀ wàhálà níláyé kó lè fẹ́ bò ó ẹ má fẹ́ ẹ má fẹ́ ọlọ́mọ kan lọ́mọ méjì tọ́mọ sọmọ pé just two just three o ah tá a lọ sọ just two fún Anabini <laughs> ni aliwaluudu ẹ wọ ọmọ bàbá gé wọ ọmọ jẹjẹ fàáwọlù anabi ni ẹ fẹ́ obìnrin tí máa bí máa gan nítorí pé ọmọ tó bá bí ẹ àwọn ọmọ náà ni ó sànú ẹ lọ́jọ́ alẹ́ lẹ́yìn náà àlẹ́ wọn máa nábì òsèké ni wọ́n pọ̀ sí i ẹ̀yọ́ màyá mi ẹlẹ́kẹrin kíni alákọ̀ọ́kọ́ ẹlẹ́sìn ìmánì àti ìbádà ẹlẹ́ẹ̀kejì káfẹ́yàwó nítorí ọlọ́run káṣí lọ́kọ nítorí ọlọ́run wọ́n fẹ́ nítorí fámílì o fámílì wọ́n lè má lówó lọ́wọ́ mọ́ o kí ìfẹ́ yín kó má bàa ṣe kíni kọ́mọ expire lẹ́lẹ́kẹta ńkọ́ káwo dáadáa fáńkì wọn máa tọ́ balà kún ìnànìsá ọlọ́run ní ẹfẹ́ ń tọ́ba wù yín nítorí pé tọ́ba lọ lè fẹ́fẹ́ kúfẹ́ tí ó wù ọ́ èèyàn gíga lọ fẹ́fẹ́ ọ̀bọ̀ ọ̀rẹ́ èèyàn tó kúrú ọlọ́run mọ́lẹ̀ jẹ kò sí mọ́lẹ̀ jìjà máa gbogbo àtọ́ba tẹ́lẹ̀ èèyàn tó ga náà ni ẹ̀mí rẹ̀ ọmọ lọ́bẹ̀ ọmọ wa kúrera èyí tó ṣe kíni èyí tó wà ń lé látara bẹ́ẹ̀ ọlọ́run bá ní ẹ̀fẹ́ yìí tó bá wù yín ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní òun náà ní al-ihsanu ilayhima al-ihsanu ila kulli min al-akhar ila al-akhar wọ́n ní gbìyànjú kó máa ṣe dáadáa síyàwó rẹ̀ kí wọ́n yàwó náà kó máa ṣe dáadáa sọ́kọ rẹ̀ sẹ́rí dáadáa yẹn òun ní máa rọ ọkàn wọ́n ní ó ní. Eh, wọn lóbìnrin ò níwà ó lóun ò mú eré ọkọ wáyé eh, kò lè mórí ọkọ wáyé tẹlẹ náà kádàrá rẹ̀ náà nù nígbà tí ti níwà burúkú yẹn kádàrá náà ni pé kọ́ máa sílé ká kọ́ wà nínú ilé kọ́ wà bígbà tó wà lẹ́wọ̀n àwọn àwọn obìnrin kan bẹ́ẹ̀ sìn prison yard nínú ilé wọn bígbà tó yẹn wà lẹ́wọ̀n nítorí pé kò níwà ọkùnrin náà ò gbádùn ìyàwó ẹ̀ lójoojúmọ́ ìbànújẹ́ ni torí pé kò níwà wọ́n ní ta lè fi de ìfẹ́ mọ́lẹ̀ òun náà ni ká lọ lè kọ́ ìwà dáadáa bọ́ọ̀ bá máa wù kọ́ lọ lè kọ́ lẹ́yìn náà ó tún wá sọ fọ́kọ rẹ pé ẹ dákun kí làwọn nǹkan wo lè máa ṣe fún ọ tínú rẹ ọmọ ṣe kíni tínú rẹ ọmọ dùn dákun mọ́sẹ̀ sọ fún mi tọ́ọ̀ bá lè kà á nísìnyí bá mi sẹ́ndì ẹ̀ tó bá débi iṣẹ́ wọ́n ṣe àtẹ̀máìsì fún ọ báyìí máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe tí ó bá ti takò òfin ọlọ́run ọmọ ya sísá mi dákun mọ́sá mójútó sórí ilé ọkọ tó wà yẹn òun náà ní ilé ẹ ilé bàbá rẹ àti ìyá rẹ ó ti kó nílé rẹ ilé àwọn àbúrò rẹ ọkùnrin ni àwọn ni wọ́n gbé bẹ́ẹ̀ ilé tiẹ̀ gangan òun náà nílé ọkọ rẹ ẹ̀ẹ̀kan tó wà wálé ayé náà ní o lè wálẹ̀ méjì o sì gbọ́dọ̀ lùsẹ̀mí tó dáa kó lè bá ọlọ́run sìn yọ wà dọ́kọ́ ọmọ ṣe dáadáa sọ́kọ yẹn mọ́sá gidi mọ́ tọ́ba ti ṣe dáadáa wọ́n ní òun náà mọ̀ ṣe dáadáa sí ọ. ọlọ́run ní hal jazaa'ul ihsan ilal isan. ihsan ọlọ́run bá ní ní máa ń ṣe dáadáa ah dáadáa lòun náà máa rí kọ́dà ìyàwó tó bá yà yàkuyà ìwọ sáà máa ṣe dáadáa sí ó bu ọkọ tó kú nílé ìwọ sì ń bọ̀ láti ibiṣẹ́ ọ̀ra ah, kíni bọ̀ọ̀lì àti kíni jama. bó la torí nítorí fẹ́ràn nìyẹn nítorí fẹ́ràn lọ́ra o tó bá sì jẹ́ pé yúgọ̀tì ni nítorí rà náà nìyẹn ó sì jẹ́ jẹ́ dòdò kéré ọba tí mo láti travel ọ̀pá fóònù mọ́ létí àbí ìwọ́ra dòdò kéré bọ́ba ti wá délé ọkàn ní salamu aleykum gbogbo ó sì wá pa fóònù mọ́ mi létí lẹ́ẹ̀kan pẹ̀lẹ́ ọlọ́run sọ̀rọ̀ ẹ̀rọ̀rùn àtẹ̀mí náà tí o <laughs> bó ṣe wù kọ́ ya dáadáa tó kábọ̀sọ̀ kan yòókù ìfẹ́ rẹ̀ ó sì ṣe kí ni yóò sì lékún lẹ́mìí rẹ̀ pé gbogbo èpè tí mo sẹ́lẹ̀ láàárọ̀ náà ó wá tó bá mi ra ẹni tí mo fẹ́ràn jùlọ wá. ọkọ obìnrin lẹ̀ gan ẹ̀yin lẹ́ lé lọ́kàn wọ́n fi lé dáadáa bá a pọn mi ọyẹ bá a fọṣọ ọ wà ní kitchen ó ní ọyá ọyá ìwọ máa dín ẹran bí máa bọ ilé yọ sọ mi sáré pátápátá ó sì dára ọjọ́ kejì ogún five thousand sí nígbèrè n bèrè pé owó kílélẹ̀ wípé owó kílélẹ̀ àti ìfowólẹ́sì inú ti ṣe kí ni inú ti ń dùn ẹ̀yin ọmọ mi wípé mo kàn fún ọ náà ni mo ní ṣé káàdì five thousand ní ọ̀la ẹ̀hẹ̀ nídìí bẹ́ẹ̀ dáadáa ọlọ́run ìmọ̀ fi ń rọ èmi ah, àfa àfa wa sheikh wa Sufyanu Thawri ó ní rahimahullahu ta'ala ó ní innal quluba ó ní ẹ̀rí àwọn ọkàn jubilati ala hubbi mani ahsana ilayha ọlọ́run ọba aláàtì parí ẹ̀ kọ́ máa nífẹ̀ẹ́ gbogbo ẹni tí bá ti ṣe dáadáa sí ọlọ́run ti parí ẹ̀ automatically inú rẹ̀ ọmọ sí kí ni yóò máa dùn sí ọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní ahasin ilanasi tastabid kulubahumu ahasin ilanasi tastabid kulubahumu fatọ́ọ̀lá mastabadal insana insanu fatọ́ọ̀lá mastabadal insana insanu allahu akbar nínú àwọn onídàáwọ̀ afáwọn akọ ẹgbẹ́ àdáǹkẹ́ oúnjẹ ọ̀nà ó ní asin ilẹ̀ nas kọ́lọ́mọ́ sábà sàlékún dáadáa fún wa gbogbo àwọn tí wọ́n ti lọ kọ́lọ́mọ́ bá kẹ́ wọn wọ́n bá kú lédi tàwíìdì gbogbo àwọn tí wọ́n ń bẹ kọ́lọ́mọ́ bá sàmà náà wọn. ó ní asin ilẹ̀ nas ó ní wọn mọ̀ ya mi mọ́sàlẹ̀ máa ṣe dáadáa ó ní máa ṣe dáadáa sáwọn èèyàn tẹ́sítà àbídí kulubahumu ó ní ó mú ọkàn wọn lẹ́rú wọ́n dẹ̀rú fún ọ ẹlẹ ẹlẹ ẹ káàbọ̀ bóòní ẹni bá ń gbé kíní ah. <laughs> òun ṣe dáadáa sí ni o ó ní fatọ́lá mọ̀sítàbàdàlì insana, ẹ̀sánún ó ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ gbà ní dáadáa yín máa ń sọ àwọn èèyàn dẹrú fún yàn ó fẹ́ gbádùn ìyàwó rẹ̀ ó fẹ́ máa kọ́lọ̀ tó ní ẹ máa bọ̀ lọ́wọ́ máa daṣọ fún máa fún lẹ́bùn ó gbádùn ọkọ rẹ̀ máa ṣe bẹ̀ tó dùn ọ lọ lè ọkọ rẹ̀ pé dákun àfa àfa àfa bá a ṣe jọ lò yìí kò tẹ́ ń lọ́rùn mọ́ àti bímọ kínní abímọ kejì abímọ kẹta àyàtọ̀ sí olóńgbò àti eku nínú ilé bọ́pọ̀lọpọ̀ marriage ṣe rí ni ẹ o bẹ́ẹ̀ sẹ́yìn wọn àwọn èèyàn tá a gbọ́ àwọn èèyàn ṣílọ́sìn tá a yẹn wọn ò ṣílọ́sìn nílé o wọ́n lọ mọ́ ṣàìsànù wa àbú àfa aláàjì kí lẹ fẹ́ kí n máa ṣe tí ni yóò fi máa ṣe kí tó máa fi dùn bẹ́ẹ̀ náà ni ọkọ náà béèrè lọ́wọ́ ìyàwó rẹ̀ pé kí ni mo lè máa ṣe fún ọ tí nìró fi máa ṣe kí ni tí nìró máa fi dùn obìnrin míì ẹ sá máa pè mí tẹ́ bá ti jáde sórí ẹni tó sọ yẹn má mú láwàdà o má mú láwàdà o ọ̀rọ̀ à ń jẹ sílé o lè má dùn o fún lówó aṣọ o lè má dùn o àmọ́ you didn't call me <laughs> ọ̀rọ̀ ńlá ni lọ́dọ̀ rẹ̀ you didn't call me ọ̀rọ̀ ńlá ni o ọ wá fi aláàmù sí ansẹ̀tì rẹ lẹ́yìn wákàtí méjì méjì salamu aleykum how are you ma báwo làwọn ọmọ bó la so ti jẹun so ti jí so ti ṣe dua bó kí ló fẹ́ jẹ fún iftar ṣé kí n bọ́ ra pineapple apple eh, mango juice apple juice eh, banana juice ẹ eh, màyàwó tọ́jú lẹ́ lẹ́ lẹ́fi di eku àti olóńgbò ní inú ilé wọn náà lọ lè apply this oil ọmọ àwọn òpè àṣeyàn dáadáa ni arábìnrin àṣeyàn dáadáa arákùnrin ẹni dáadáa lẹ́yìn méjèèjì àṣeyàn dáàni tí mo yín gbàgbé tẹ́ ẹ̀ máa ṣe tẹ́ fi máa nífẹ̀ẹ́ ara yín ẹ̀yọ́ máa yá mi látara bẹ́ẹ̀ èèyàn máa wá ṣe nǹkan náà obìnrin míì ìtọ́kàn òun ni pé ẹ má jọ bí ọ̀tán nulẹ̀ ọba àmọ́ pè é láti ọ̀sẹ̀ mẹ́ta sáti máa fún lu kitchen rẹ̀ kọ́wọ́ kitchen kó ní nǹkan dà síná kómìnà wọ kitchen gbogbo ibi táwọn kò jẹ sí kọ́mọ́sí kankan bẹ́ẹ̀ ìbànújẹ́ ni o obìnrin mi aṣọ ni aṣọ aṣọ ẹ wá lóbìnrin mi ọkọ mi kí wọn ní ọmọ jà sí àkàdísì o láti last week àkàdísì ṣe rí ìyá aládìsí yẹn náà wọṣọ wò tọ́wọ́ wò pé ẹjẹ́ àlọ́lẹ̀ ra rìyádùn sọ̀lẹ́yìn àwọn kàdísì tán wọ́n ló ń jẹ́ kọ́ ló ní àdísì ti tó amátọ́ jẹ́ lógún jù lẹ́sìn a ní àlọ́ hálíkọ́ níjẹ̀jọ́ àlọ́ prógámù ẹ̀kan lóṣù tá a máa ń lọ ọ̀yá o tọ́ ọba tètè dé yọgbà yọ̀ǹda ṣé kí wọ́n máa lọ ọba òun lọ́hùn àbọ̀ wọn tráfì mo ti rìkọ́dì gbogbo tí wọ́n sọ yìnbọn wá play tọ́ba dé bí wọ́n sì máa develop iman ẹ̀kọ́ ìmà nípa ṣẹ̀ríà ọlọ́run gbogbo obìnrin ló gbọ́dọ̀ ní eléyìí àmọ́ àwọn afitayé náà kún fún wọn torí àlè yọ ayé kò nínú ẹ̀sìn àlè yọ ẹ̀sìn kò nínú ayé ọlọ́run bá ní at-talaqu marratan ọlọ́run bá mo kọ̀ ẹ́ lẹ̀ yóò ṣe áyídọ̀ mẹ́ta mo kọ̀ ẹ́ lẹ̀ tí o bá ṣe áyídọ̀ yóò lóṣù mẹ́ta tó ni tí kò tí ma ṣe áyíd abẹ́ni tí áyídọ̀ rẹ ti ṣe kíni tó ti stop òun ò lóṣù mẹ́ta mo kọ̀ ẹ́ lẹ̀ kò gbọ́dọ̀ kẹ́rù ẹ̀ wọ́n náà ò sì gbọ́dọ̀ kẹ́rù ẹ̀ jáde la tukhrijuhunna min buyutihinna ọlọ́run ní wala yakhrijna ọlọ́run ní ẹ̀ gbọ́dọ̀ lé wọn jáde lóògbà tí wọn ò tí ì ṣe áyídọ̀ mẹ́ta yẹn àbí tí wọn ò tí ì lóṣù mẹ́ta yẹn ẹ̀ gbọ́dọ̀ lé wọn jáde nínú ilé wọn ọlọ́run tún rí fáṣí pé ilé yẹn sẹ́ ilé yẹn náà sì ni torí kò tí ì jáde àwọn náà ò sì gbọ́dọ̀ jáde fúnra wọn ọlọ́run níwọ̀n náà gbọ́dọ̀ kẹ́rù jáde láì sàáyè tó bá ìfilè jáde wàhálà ńlá ni níjọ́ lè kíyàwó torí ọlọ́run ọba aláàfin kẹ́ lóṣù mẹ́ta yẹn àìdọ̀ mẹ́ta yẹn bóyá ẹ lè reconcile láàrin ẹ lè rò wò tó bá lóyún àmọ́ bó lóyún kọ́mọ́ gbóyún lọ ọ̀dọ̀ ẹlòmíì ọlọ́run ní ẹ̀ẹ̀mejì péré náà lọ láǹfààní àti dá padà ìfẹ́ ọmọ láàrin haidi yẹn tó ti bá sùn ọba ti bá aláṣepọ̀ o ti gbà á padà nù tọba tún ní ọ̀fẹ́ máa ń gbà míì tí wọ́n tún ṣe ayédọ̀ lọ́wọ́ ẹ̀yìn tọba tún bá a sọ̀rọ̀ yìí pé ọ̀dà mo gbà ó sílé padà pẹ̀lú ọ̀rọ̀ ó ti gbà padà náà nìyẹn tọba ẹ ti ní tọ̀láàkì kan nínú lẹ́yìn nìyẹn o ẹ ti kọ́ sẹ́mi ẹ kọ́ sílé yìí pé tọ̀láàkì kan ti ṣe kí ni ti wà lẹ̀ kọ́lọ̀ sọ wà mẹ́ ẹ̀hẹ́ irú àwọn yẹn ìmọ̀ bí ni wọ́n ti máa ń dùn o yìí pé ẹ ọ̀kan ti wà lẹ̀ o <laughs> ṣe wá rí tí ọba tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì pé ìfẹ́ ọmọ tọba sọ jáde lẹ́nu ah, yóò tó lóṣù mẹ́ta tí ọba ṣe háídọ̀ àbí kó ṣe háídọ̀ mélòó mẹ́ta kó tó jáde nílé kò gbọ́dọ̀ mọ́ lu àsìkò yẹn nílé rẹ kó tó jáde torí ọlọ́run bá lè padà sí dáadáa láàrin ìfẹ́ yẹn ọlọ́run lè padà dá padà tọ́ba ti ba aláṣepọ̀ àbí ó ṣe kíni àbí ó pè padà ó ti padà sílé ó ti dìyàwó ẹ̀ nánu ọlọ́run wa ni àtọ̀lá kò mọ̀ràn tán ni ẹ̀ẹ́mẹ́jì tẹ́ láǹfààní ẹ̀ nánu yẹn o tọba ìdẹ́lẹ́kẹta tọba file ní mọ̀kọ́ ẹ lẹ̀ ẹ̀yọ́ mayami ò lè dá padà mọ́ àfi tọba kọ́ lẹ̀ tọwa fẹ́ ọkọ mi tọkọ yẹn náà wá tún jù lẹ̀ lẹ́yìn bí ogún ọdún ọgbọ̀n ọdún ọ̀sẹ̀ tó wà lọ́ọ́ so igi rẹ̀ bó ṣe wà nínú ṣẹ̀ríà nìyẹn ata tẹ̀ǹkì azawujan gẹ̀yìrà nítorí àwọn ọba aláàfin fi àwọn oṣù yìí lẹ̀ nítorí kífì ọmọ bàṣẹ kìnnì kálíbà pé ìfẹ́ yẹn padà torí ọmọ wò pé òun máa ń lọ nínú ilé yìí ni òun ọdọ ọmọ ẹlẹ ni ọkọ náà mọ wò pé àwọn ọmọ rẹ mọ fẹ́ràn rẹ àwọn ọmọ yóò bá lọ o mo ní arákùnrin kan sìn ó bímọ mẹ́fà ìyàwó kọ́lẹ̀ àwọn ọmọ fẹ́ẹ̀fà wọ́n sì tẹ̀lé ìyá wọn lọ ọwọ́ akọ bàbá nìkan nínú ilé ẹ̀dá kùn ló tún kùn ayé mọ́ ìdùnnú wo ló tún kùn ayé mọ́ a máa pampa ara wa ni o sórí tó bá ní ọ fẹ́ kíyàwó rẹ̀ ọ dáa bí wọ́n ṣe fẹ́ hundred percent irọ́ torí wọn náà da hundred percent lọ́dọ̀ tiẹ̀ náà èyí tó bá da yóò máa dùn ọ́nú ọ́ máa sọ fún èyí tí ò bá da ọ́ máa ṣe sùúrù ọ́ máa sọ fún pẹ̀lẹ́ pẹ̀lẹ́ látara ó sì máa ọ́ máa fàdúrà ràn án lọ́wọ́ aláwa ẹ̀ẹ́mẹ́jì kọ́ obìnrin padà o bẹ́ẹ̀ wọ́n pẹ́ fẹ́ ọlọ́wọ́n bá Allah ó ní atalakum maratan fa imsakun bi ma'ruf àyídàkẹ́ gbà padà pẹ̀lú kẹ́tún sí dáadáa sí gbogbo àwọn kan tí ń díjà àwọn já parí ẹ̀ ìfẹ́ tó ti lọ jájọ́ padà àwọn ọmọ ní àwa náà mùsùlùmí òdodo ni wá ẹ tọ́lákì ọ̀dà imsakun bi ma'ruf ọlọ́run ní ẹgbàá padà kẹrìfẹ́ máa hàn lè mà ẹ tún ṣe dáadáa sí ju bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ lọ kífẹ́ kọ́mọba ṣe kíní kọ́mọba lọ ọlọ́run bá ní àbí aw tasrihum bi ihsan àbí kẹ́ yọ̀ǹda rẹ̀ kọ́ máa ṣe kí ni kọ́ bá tiẹ̀ lọ bí ẹ̀ẹ́sà ìyàwó tá a fẹ́ kọ́ lẹ̀ ọlọ́run ní bí ẹ̀ẹ́sà ẹ ṣe dáadáa sí ẹ má sọ̀rọ̀ burúkú sí tí n bá ń lọ ẹ fún mo bẹ̀ lọ́n fún ọ ọlọ́run tó ní àníjọ máa gbé papọ̀ mọ́ kọ́lọ́n kó fi ẹsẹ̀ kò ń gé yẹn dáadáa tí ó tọ́jú rẹ̀ tó ṣe farada pẹ̀lú rẹ̀ èmi àti gbogbo àlùmọ̀ kọ́lọ́n jájọ pàdé lálẹ́ jẹ́ náà Allahu akbar. أين المؤمنون جماعة أين المؤمنون بالقرآن الكريم أين المؤمنون àwọn mùmìnì dàjọba akànka kuraani ìtọ́lọ̀ ní aṣọ àṣe ìnàmọ̀lẹ̀ mùmìnì náà ẹ̀kọ́ ọmọ ayá rẹ ni kọ́dà bẹ́ẹ̀ fẹ́ra yín tẹ́lẹ̀ ọgbọ́dọ̀ wíṣẹ́ aburú fún kọ́tù wá pé ọkùnrin tọ́jọ́ pé yóò ní wọ́n fẹ́ kán ti máa lé tí wọ́n bá ti máa lé tán tí jẹ ẹsẹ̀ wá túlẹ̀ ọlọ́run àwọn tẹ̀sẹ̀rẹ̀ ń bẹ ẹ̀sà rẹ̀ ọ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ sí pé ọmọ Ìlọrin ni ọ ọmọ Abẹ́òkúta ọmọ Jẹ̀bú àmú ti mọ bí ìran yín ṣe ń ṣe ni ẹ̀ ọlọ́run ni àwọn tẹ̀sílẹ̀ hàn bí ẹ̀sà ọba fẹ́ túlẹ̀ ṣe dáadáa sí ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ dáadáa o tún bùn lẹ́bùn sórí tọ́ba fẹ́ gbé wọ́dúrópù yìí mo bùn ọ́ tọ́ba fẹ́ kó rọ́ọ̀gì yìí mo ṣe kí ni mo bùn ọ́ bó ṣe ń lọ yìí gbogbo tó bá wù ọ nínú ilé mo fún ọ tó bá fẹ́ yọ plasma yìí mo ṣe kí ni mo fún ọ wàlá àwọn kan ní má ní jù bẹ́ẹ̀ lọ torí pé wọ́n ti gbọ́rọ̀ lọ́yẹ tọ́lá bá sì ní ẹsẹ̀ kankan ó ti bo ládàá kan lẹ̀ fún yà ọ́ tẹ̀sí rẹ̀ hùn bí ẹ̀sán má sọ̀rọ̀ burúkú sí má ràn sáwọn fámìlì ẹ̀ má bà kọjá ládùúgbò má tú àṣírí rẹ̀ má tú àṣírí ẹ̀ ipe a ó ti lọ etí ma ṣe etí ma ṣe etí ma ṣe etí ma ṣe ní lójúlé ọlọ́run ni àwọn tẹ̀sẹ̀rẹ̀ ọ̀hún bẹ̀ ẹ̀sà àwọn afa wa mú ikima kan jáde níbẹ̀ yẹn wọ́n nígbà tí ọlọ́run bá aláàní ká máa ṣe dáadáa sí obìnrin tá a kọ́ lẹ̀ ti ń lọ obìnrin tó wà nínú ilé wa bó láwa ṣe sí. sẹ́gbàrin yẹn yé alóbìnrin tá a fẹ́ra wa mọ́ wọ́n ní ká ṣe dáadáa pẹ̀lú ẹ̀ obìnrin tó wà nílé tó bímọ fọ́nkọ́ ọwọ́ ni ọlágídí kì ó ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ẹni bá wọn ṣe dáadáa sóbìnrin obìnrin náà ọlọ́wọ́n rọ ọkàn rẹ̀ ẹ̀yọ́ màyá mi àsínú ilé àzàwùjá ti kùn bẹ́ẹ̀ bá ti ṣe dáadáa sáwọn ìyàwó yín ọlọ́run fi dáadáa yẹn rọ ọkàn rẹ̀ kìí ṣe ń tẹ́ bùn ń tẹ́ fún tẹ́ ra fún gangan ló ṣe o Allah ló ṣe torí Allah ni wa ashiruhunna bil ma'ruf ọlọ́run ni ẹ ṣe dáadáa pẹ̀lú wọn bọ́bá wá ṣe dáadáa ẹ̀san dáadáa ń bọ̀ yọkàn ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀yọ́ màyá mi nínú àwọn nǹkan tí àjọ máa ṣe fúnra wa òun náà ni dùá àdúà ẹ̀yọ́ màyá mi ọmọ máa ṣe ládùá ni o tó bá ti fẹ́rí kan lẹ o lẹ́yìn subahana rabbiyal a'la mẹ́ta tó bá ti kà tán ọ sọ ní yorùbá sọ lárúbáwá kí ló máa sọ tọ́hún fífẹ́ mi ibrahim fi sí ẹ̀mí umu kulthum ọlọ́run fi ìfẹ́ mi ishaq fi sí fi sí ọkàn Khadija so ní tó ń ṣe yẹn òun <laughs> tún lè rẹ tó ní o ní tó ń ṣe yẹn ó ju kọ́ lọ́ọ́ fẹ́ rinovate ilé lọ o nítorí pé tọ́lọ́ba ti fìfẹ́ rẹ sí i lọ́kàn kí ló kù tí wọ́n máa ṣe yọ láàánú rẹ̀ ẹ sì wá pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ náà ni umu Zainabu náà máa sọ fún ọlọ́run tó bá ti fi kanlẹ̀ pé ìwọ ọlọ́run mọ́sá fi ìfẹ́ mi Nabila mọ́sá fi ìfẹ́ mi sí ọkàn Ahmadu ṣe ríro àwọn àṣírí ìfẹ́ báwọn ẹ̀sìn ọ̀sẹ̀ kínní ẹ̀sìn ọ̀tá kò ó ìyàwó Aisha níjọ́ kan ó jókòó ta níbi wa Muhammad sallam ìyàwó Aisha ní Khadija Khadija Khadija Khadija Khadija ah gbogbo ògbà Khadija a ti sọ̀rọ̀ méjì ó ti sọ̀rọ̀ Khadija mẹ́ta anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni maza asuna kí ló fẹ́ kí n ṣe kí ló fẹ́ n ṣe wọ́n kọ́ dẹ̀rọ̀ sọ́kọ́ ni allahu hubbaha ọlọ́run ọba allah lódìdí fi ìfẹ́ rẹ̀ sí mi lọ́kàn ni mo ṣe láàánú rẹ̀ n ṣe dáadáa sí ìgbà tó wà láàyè yìí tó ń ṣàdúrà fún ìgbà tó ṣe láàyè ẹ̀yọ́ màyá mi ẹ dákun torí tọ́lọ́run wa ẹ̀jẹ̀ àpọ̀ ládùúà ẹ̀rí ogun fẹ́ lè múra abẹ́ wá àwọn àfa ò ní mùíbà àwọn àfa àtàfẹ́ káńsù sẹ́ wọ́n ń lẹ̀ yorùbá nù àwọn náà sì ti mà ẹ àwọn náà ti ṣe kí àwọn náà ti mà kálukú ti pàdé lórí Facebook a ti pàdé lórí Twitter kálukú náà mọ̀ pé nǹkan ti ṣe kí nǹkan ti dé ogun fẹ́ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ oògùn fẹ́ kan tó bá ṣe fún èèyàn tó ń ṣe fà láàjà pé kó lè fi sọ́bẹ̀ fọ́kọ ẹ̀ wọ́n lè gba two fifty wọ́n lè gba five hundred bó bá ṣe lówó sí ni àwọn àlìjànú burúkú ni wọ́n fẹ́ rán sí i àtiwala alhatu istaanatun bilchin gbogbo ẹni tí bá ti ń so oògùn fẹ́ wọ́n pa kíní kan papọ̀ wọ́n ń lọ papọ̀ wọ́n ní kẹ́ síngbẹ́rẹ́ wọ́n ní kẹ́ sọ́bẹ̀ kẹ́ sóúnjẹ kẹ́ rí kọ́ kẹ́ rí omi kẹ́ sínú kànga gbogbo oògùn ọ̀fẹ́ pátá ìwárànlọ́wọ́ pẹ̀lú àlìjànú ni tí wọ́n pè ní ṣètọ́n wọ́n bẹ ṣètọ́n lọ́wọ́ ẹ̀ fún ṣètọ́n ó kó sára arábìnrin yẹn yóò máa nífẹ̀ẹ́ arákùnrin tó sógun sí ṣètọ́n ó kó sára arákùnrin yẹn àbí kókó sí ara arábìnrin yẹn yóò máa nífẹ̀ẹ́ arákùnrin yẹn ní túláàsì nípasẹ̀ ṣètọ́n Ànábì ní iná rúkọ gbogbo ọ̀fọ̀kọ́fọ̀ ká máa gbògèdè ká máa pa àwọn àjẹ́ ká máa ṣàyájọ́ wọ́n tàmá ìmọ̀ ká máa lọ pàrọ̀ àwọn òǹdè ìgbàdí gbére ọdẹ ẹ wàtíwà látà àtògùnfẹ́ kámasò ògùnfẹ́ ṣírìkún ànábì ní ẹbọ ni o ẹbọ ni ẹbọ ṣírìkún ẹni bá ṣe ṣírìkún ọwọ́ náà ìyá tí ń sọ̀gùn sọkọ ẹ̀ yọ wọ̀ náà àfa tí ń sọ̀gùn síyàwó ẹ̀ yóò ṣe kí ni yọ wọ̀ náà torí pé inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run lọ́wọ́ ní ṣàforíjì fún gbogbo ẹni ó bá kú lérí ẹbọ nínú àwọn ẹbọ òun náà ni àtiwálà ká máa ṣoògùn fẹ́ wọ́n máa ń ṣe fẹ́lòmíì láti lé wọn wá wọ́n ní kó múrun abẹ́ wá yóò mú lọ́dà fún jálàbí yóò lọ tí ó kún náà sàn án ọ̀daràn làwọn bíbù yẹn o ẹ̀rù oníbà láti lọ irun abẹ́ yóò wá lọ kankan yóò lọ kankan wọn ó pọ̀ wọ́n ní kó máa sọ bẹ́ẹ̀ àwọn míì irun abíyá àwọn míì wọn ni kàn lọ lè mú ìtọ̀ ee ìtọ̀ rẹ̀ ìyá rẹ̀ ó ba lọ lé lóògùn wọn ó fi tọ̀ ìtọ̀ ìtọ̀ yẹn wọn fi ṣiṣẹ́ yọọ ma fi ṣítì sọkọ rẹ̀ yọọ ma ta ṣítì torí àwọn tí wọ́n ṣoògùn fẹ́ tí wọ́n lẹ fọ́tò méjì mọ́ra wọn àbí wọ́n gbé igi ọ̀kan ọkùnrin ọ̀kan obìnrin wọ́n wá kọjú ẹ̀ síra wọn wọ́n wé wọ́n wé wọ́n lè jù sínú sàárè àbí wọ́n lè jù sínú òfun àwọn méjèèjì wá nífẹ̀ẹ́ ara wọn ń tú láàsì níjọ́ tí ogun bá sunko tálíjẹ̀nu bá parí iṣẹ́ kí náà padà ṣẹlẹ̀ jàmá bí wọ́n ṣe fẹ́ràn ara wọn tó ni wọ́n ṣe kórìíra wọn tó wọ́n máa wá wá burú tí wọ́n ṣe síra wọn torí àlìjẹ̀nu ò ní lọ lásán àfi kó dá wàhálà lálẹ́ láàrin wọn ogun fẹ́ ìwọ ni nítorí máa ṣe ní kí ni aláwọ̀ máa ṣe ń mú kọ́ ọ sọ fọ́lọ́ lórí ọlọ́run fìfẹ́ rẹ sẹ́mi àbú súnà ní o àdúrà lọ́ọ́ máa ṣe àmọ́ òní fi kún pé kọ́mọ̀ròjú kọ́mọ̀ròjú tàwọn ìyá rẹ̀ kó sì máa rojú tàwọn ìyàwó tó kù ìkàlẹ̀ yìí tó ṣe kí ni ẹ ìkàlẹ̀ yìí tó ṣe yẹ nítorí pé tẹ́bá ti nífẹ̀ẹ́ ara yín ẹ kàn máa rẹ́rìn ni níjọ́ tó wó bá pọ̀ lọ́wọ́ yín ìdùnnú lẹ́ fi ná níjọ́ tí ó bá sówó lọ́wọ́ yín ìdùnnú lẹ́ fi máa gbé à tẹ́bá rí ọkọ àtìyàwó tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn à ó ju bílíọ̀nù sí lọ. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tọ́ àwọn àlùfáà wa wọ́n ní ká máa lọ lè fọ abẹ́ fọ́kọ máa fọ abẹ́ yóò fọ wọn wá fi fọ ọ̀ǹtú ah ilẹ̀ yorùbá Jalabi jálàbí tí à ń takò yẹn òòṣà jálàbí tá a fẹ́ tì wó yẹn nǹkan kékeré lẹ pé ọ̀pọ̀lọpọ̀ lómi ti mú tọ̀ yóò máa wá sáré tẹ̀lé lẹ́yìn káàkiri yóò máa yóò máa bá gbé báàgì wọ́n máa ní madam madame wọ́n ní madame madam madam madam ti dé ọlọ́mọ sọ̀rọ̀ lórí burúkú jama wọ́n padà túká àfáà náà padà wọ́ná ìyá tó lè sóògùn náà wọ́ná bàbá tó lè sóògùn náà ṣégin ni yọ padà wọ́ná ọlọ́run torí pé wọ́n lè wára lọ́wọ́ pẹ̀lú àlìjànú èyí tá a ṣe kà ní pé ìyá kan náà àbódú ìyá kan náà stain ìtọ́sọ́ ọdẹ bọ́nu ọlọ́run lèmi nìkan ni ẹ máa wára lọ́wọ́ lọ́dọ̀ mi káwára lọ́wọ́ pẹ̀lú àdúrà èyí ń tàwé ìdì nìyẹn káwára lọ́wọ́ pẹ̀lú oògùn kí nìyẹn jẹ́mọ́ ẹ̀bọ ẹ̀bọ àwa ni ó lè rí yẹn mọ́sálásí ẹ̀ ń pè lẹ́lẹ́bọ nígbà ó ṣe mú ibà fáwọn èèyàn mùyíbà tó ń ṣe náà lójú ọdẹ lẹ́bọ̀ bọ́ọ̀ bá ti ṣe mùyíbà mọ́ ó kú ní kíni ó kú lẹ́lẹ́bọ̀ ẹlẹ́kẹ̀ẹ́fà al-ihtiramu al-mutabadil máa pọ́nra wọn lé máa pọ́n yàwó ẹ lé kóun náà máa pọ́n lé má yẹ̀yẹ́ ọkọ rẹ̀ ń ta o má respect ọkọ rẹ̀ lọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ má sàpọ́nlé ẹ̀ má pe ọkọ rẹ̀ ló kọ mọ́ kéèyàn máa pe Ibrahim eh, Ishaq kom agọ̀ ni wọ́n ń pè ní Yorùbá agọ̀ ìbàdí èsì kìrìsìtẹ́nì tó ní wálé ẹ̀hẹ̀ sunday come àwọn àwọn sọ fún mi pé ẹ Ibrahim come láyé ẹ má sọ ọmọ o you have to, you have to respect me and when you respect is reciprocal car <laughs> ah, ah. mi ò sọ ma wí lẹ́nu jẹ̀mọ́ èmi ọ̀ máa kọ́yàwó mi lé òun náà máa ṣe kí ni ọ̀ máa pọ́ mi náà lé ẹ̀ wọ́n obìnrin ìwé tètè ìwé tètè múra tán ẹ ti wà ń ta ní ìdí mọ́tò òun sì ń ṣe kí ni ń ti para lọ́wọ́ ẹ ti sọ fún pákó mẹ́fà lẹ́ lọ ìwọ náà ó ti jíjẹ́ dago mẹ́rin ìwọ tó fi dago márùn àbọ̀ yóò ti ṣe tán ẹ wá dúró sálẹ̀ lọ́wọ́ ń náà sókè pé ọmọ ìbọjà ó lè má dá wa dúró gbogbo nǹkan tiẹ̀ bí sẹ́mi rí lọ́dọ̀ àwọn èèyàn ọ̀rẹ́ rẹ tẹ́ dúró kọ́dà kọ́ wa lókè kò lè ba lókè pé sọ wa dábàá òun àti dáhùn yẹn dúró kọ́dà bọ́ bá wí lókè náà ó ní yá òun máa. ah ìyàwó mi àti pẹ́ <laughs> ẹ̀jẹ̀ á ṣe dáadáa <laughs> ẹ̀jẹ̀ á ṣe kí ni ìjọba ẹ̀jẹ̀ á ṣe dáadáa àkọ́lé yìí wọ́n ní àkọ́lé rárá ń fẹ́ ìyàwó tí ọkọ rẹ̀ ọkọ rẹ̀ ò ní rẹ̀ o ọkọ tí wọ́n sì yẹ̀yẹ́ ìyàwó ẹ̀ ìyàwó ò ní nífẹ̀ẹ́ kódà lójú àwọn ọmọ ẹ bá fẹ́ jà ẹ ni ẹ máa wájà nulẹ̀ ìjà lúlù kí ọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ síra yín nínú ilé táwọn ọmọ oníṣe kínní tí wọ́n ní gbọ́ tọ́ọ̀ bá ti ń disrespect ìyàwó rẹ lójú àwọn ọmọ rẹ o ti ń sọ fáwọn ọmọ rẹ obìnrin pé bí ìyá ṣe ṣe ni káwọn náà máa ṣe kínní káwọn náà máa ṣe ó sọ fáwọn ọmọkùnrin pé bó ṣe ń ṣe ni káwọn náà máa ṣe tó náà bá níyàwó àwọn náà kọ́ṣẹ́ nìyẹn bí wọn bá dàgbà wọn ni bàbá wọn làwọn ṣe kínní làwọn jọ àbí ìyá wọn làwọn jọ àpọ́nlé lára ń pe ìyàwó ní mami tó náà rọ ó pè ní ìyá ọmọ rẹ ní má pè màmá rẹ ìyá rẹ ń bẹ lókè <laughs> àbọ̀ ọ̀dà yẹ màmá ìrọ <laughs> ìrọ kọ́dà ká máa pè yẹn ní umu ká máa pè yẹn ní abu kọ́dà ìyá bàbá kí ni túmẹ̀ ó ní umu zainab abu zainab ó fọ kọ́ ọmọ rẹ sí kí ni ọmọ fi pè é ẹ máa para yín lé lẹ́yìn náà ẹ lọ lè máa. kí làwọn nǹkan tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́jọ fẹ́ràn mo ti sọ yẹn lẹ́ẹ̀kan ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa àtàṣà yòónú nínú nǹkan tẹ́ẹ̀ máa fi nífẹ̀ẹ́ ara yín ní kẹ́ máa má tónítóní àbú tọ́jáde ńlẹ̀ kí àwòrán ọmọ sọ fún ọ pé bó lọ ń lọ kọ́ sọ fún pé ní òwú ẹ̀ ń lọ́bì kankan àgbà mo rí tẹ́ kó sásọ ni ọ wà ní àà ah, ah, mo kó sásọ bọ́ mo wọ̀ sí ọlọ́run ni sórí bẹ́ẹ̀ bá rí èèyàn nínú madharu atayib ìfẹ́ kan ó ṣe kínní ọ̀dà ẹnìkan mú pépà sẹ́mẹ́ǹtì ó fi rán ṣúùtù ó sì rán ṣòkòtò ẹ̀ sí í sì ń bọ̀ wá ẹnìkan wọṣọ gíní malastain wọ́n lọ ta ló nífẹ̀ẹ́ ní àwọn méjèèjì malastain ló nífẹ̀ẹ́ ṣe rí kéèyàn ọmọ mọ́tónítóní ọlọ́run máa fi ń bí ìfẹ́ sẹ́mi àwọn èèyàn tí wọ́n wò yàn ẹgbẹ́ jàmá ọlọ́run máa fi ń bí ìfẹ́ sẹ́mi àwọn èèyàn tó ń ṣe kíni tí wọ́n wò yàn àbá abdulhamid abbas ó bẹ̀rẹ̀ sí túnra ṣe ó ya arúgbọ́n rẹ̀ ó túnra ṣe dáadáa ó wọṣọ tó àwọn èèyàn wá sọ pé ìmáàmù ìmáàmù fasirin àgbà àgbà àfáànú tẹ̀síìrì lẹ́wà ń pẹ́ tó bá wọn à ó ní uhibbu ani atazayyana limura àti kama tuhibbu ani atazayyana laha ó ní sẹ́ẹ̀rí bí mo ṣe fẹ́ káwọn obìnrin mi kọ́ máa múra dáadáa fún mi wọ́n máa ń fẹ́ràn bẹ́ẹ̀ àwọn obìnrin mi ti bá múra dáadáa ó ní àwọn obìnrin mi tí wọ́n bá múra dáadáa inú mi máa ń dùn sí wọn yìí máa nífẹ̀ẹ́ wọn sí wọ́n wá fẹ́ kí àwọn náà ká máa ṣe kí ni ká máa nífẹ̀ẹ́ èmi náà lọ́jọ́ kémi náà máa múra dáadáa wọ́n wá wọ léèsì sókè ọwọ́ àǹkárá sí ìsàlẹ̀ ọwọ́ sílípàsì gbogbo ẹ ti já onísàárè lọ́nlọ́ọ́ Eh, òkú kan tá à ń gbé lọ́nu sàárè awẹ́ àbá awẹ́ eh, afasọ síla àbá afasọ síla aṣọ yẹn dọ̀tí àbọ̀ mọ́ ẹ fi pàfọ́ọ̀mù sí alọ́ fi pàfọ́ọ̀mù sí ah, ah. ẹni tí ń lè jẹrà ẹni wọn bá dáàbò gbé kóònù lé táàbò gbé dé tẹ́ kó ṣe kí ni kọ́mọ tónítóní wà láyé wà rán pa oníwọ̀nsẹ̀ súnà oníwọ̀nsẹ̀ sìn ẹ̀sìn kò ń ṣe ẹ̀sìn ni ló ń ṣe ìyàwó rẹ kórìíra rẹ yóò rí ọ láàrin ọ̀rẹ́ tẹ́ńpọ̀ báyìí ah inú rẹ bàjẹ́ ah àríyẹ̀wò ẹ̀bẹ̀ sí múra fa ẹ wọ ẹsùn bra kò dé bọ́tìnì kò dé bọ́tìnì kò dé bọ́tìnì bọ́dà mi ti dé bọ́tìnì sẹ́lá lọ́mọdé ọ̀hún kọ́lọ́ bọ́sà tó bá ṣe ẹ pàdé bọ́dà mi ẹ̀wọ̀n gbé àfa níbo ló ti ń bọ̀ sẹ́ni ìbúṣe kéde tó yẹ tí àfa àwọn abúlábùrà bá sì sàkólé kan lérí ẹ̀ káma pé kèsì kí ni kèsì àwàdà tọ́ba mọ́ tọ́ba jàlábí àbí mẹ́ta mẹ́rin lọ́ba ní kèsì túláàsì ní kọ́pọ̀ ọlọ́run ló ní kọ́lítì mẹ́ta mẹ́rin yẹn máa lọ́kọ́ ọmọ sí kí ni bọ́ba wọṣọ alápáwọn kékeré nínú ilé kó níìtì kíyàwó rẹ̀ náà kó náà máa wọṣọ tó ṣe kí ni aṣọ tó dáa ìyàwó náà sọ fọkọ ẹ̀ yìí pé aṣọ pọ̀ àwọn aṣọ rẹ̀ pé wọ́n pọ̀ èwo ni máa ń wù yín tí máa ń wọ̀ yín lójú ń ta ọ̀rọ̀ ńlá ni sọ fún yín jàmá ẹ yóò wá ní báyìí ló ṣe wọ̀ irú báyìí mo fẹ́ kọ́ máa wọ̀ irú báyìí yóò ṣàlàyé kálukú lọ́mọ yìí tí tọ́ máa ń wù àmọ́ kọ́ máa kọjá sẹ̀ríà kọ́ máa kọjá kíni sẹ̀ríà nítorí pé àwọn aṣọ kan bẹ bẹdúrúmù lèyàn ti wọ̀ àwọn aṣọ kan bẹ sintirúmù lèyàn ti wọ̀ àwọn aṣọ kan bẹ ọ gbọ́dọ̀ wọ̀ jáde àfi kó gbé jáde báàbò lè àwọn ọmọ rẹ gbọ́dọ̀ rí àwọn aṣọ kan lọ́rùn rẹ àwọn ọmọ rẹ ọkùnrin àtobìnrin wọn wọn gbọ́dọ̀ rí àwọn aṣọ kan lọ́rùn ìyá wọn lẹ́yìn bàbá wọn nìkan ní ọmọ rí ẹ̀yin náà ti máa rú ẹ̀ èyí tí wọn bá ti fẹ́ di pé wọ́n fẹ́ wá sí pálọ̀ ọwọ́ jàlábíà ọwọ́ skirt àti blouse ọwọ́ ìró àti bùbá ìtàwọn ọmọ rẹ tí wọ́n máa rí nù àmọ́ pé ọkàn ọkàn wọ ọkàn mú okùn kan ọkàn sọ ọkàn sọ mọ́rùn ah. àwọn ọmọ rẹ wọn wo pàlàpàlà ah, ah, irun ìròyìn tó ń ṣe yẹn ṣẹlẹ̀ ọ̀fẹ́ òhò ó ní gírèdì o alimọ̀kálátọ̀ wa alimọ̀káfàfà wa kọ́lọ̀ nǹkan bọ́sà ìṣàánú wa ọ̀rọ̀ múra yẹn ó ti yé kálukú náà kálukú náà ọmọ lè mójútó anábìrin obìnrin dáadáa ẹ̀ mà tẹ̀sùrùhù ìdá nàdàrà gbogbo àti ọkọ rẹ bá rí báyìí inú rẹ ó sì máa ṣe kínní yóò máa dùn àmọ́ gbogbo ẹ̀ náà ọkàn wa ṣe gbogbo ẹ̀ náà pàṣẹ bọ̀ gbígbà tí tí òun ṣe rú òun ṣe túwó gbígbà téèyàn ń téèyàn wà ní odò tí ń fọrú ẹ wọlé inú ẹlòmíì ò ní dùn pé àá ah, ìwọ ah, lọ wá kó sí i ọwọ́ ẹ̀ dáadáa kọ́kọ́ rẹ ó tó dé ìwọ́kọ̀ wọn náà dé kí ni wọn náà ó ṣe tó bá wọlé. bọ́bá ti ń bá gbádálẹ̀ báyìí ọgbọ́ ọbọ̀ sòkòtò lẹ̀ ọbọ̀ ìwúlẹ̀ jàlábíyà ìbọn lọ́kọ̀ọ́rí sí lọ́lẹ̀ ìwẹ̀ ni o ìwẹ̀ lọ́kàn o látàárọ̀ ló ti wà lábẹ́ mọ́tò tó ń ju ọ́ìlì ọ̀bá <laughs> mẹkáníìkì látàárọ̀ ọwọ́ ọwọ́ kadà fa ọwọ́ àǹkẹ́dà kọ́dà bó o ṣe kankan tó kàn rìn lásán tó fi dé padà ó ti ma làágùn ó ti ma sweat ogun sì kí ni ma bí jama ni ọkàn bó ṣe sì ti o òun náà ma sọ ọ pé kè o ń gbọ́ tí ọba ń lo pàfúmù tó dáa tó wọṣọ tó dáa ìyàwó rẹ̀ sì máa nífẹ̀ẹ́ rẹ̀ ọkọ rẹ̀ mọ̀ ọkọ rẹ̀ obìnrin náà lè lo pàfúmù nínú yàrá kọ́kọ́ rẹ̀ ó tó dé bẹ́ẹ̀rúmù ó ti tọ́jú ẹ̀ ó ti notice ó ti tọ́jú toilet gbogbo eré bẹ́ẹ̀dì ó ti tọ́jú gbogbo ẹ̀ sẹ́pẹ́sẹ́pẹ́ ń wọlé báyìí tọ́wọ́ ẹ̀tọ́ báyìí òun náà wọ́sọ pínpín rẹ̀ ó lè jẹun ó jẹun tán kẹ́ ẹ bẹ́ẹ̀dì lókùn jàmá kẹ́ sun ayọ̀ àmọ́ ọkọ kan bọ́ sórí bẹ́ẹ̀ ni báyìí yẹpẹ ní sáà yọ kọ́kọ́ pòṣe náà pé ah, ah, ah. ọmọ Zainabu kí ló ń ṣẹlẹ̀ ara ni mí látàárọ̀ mo ti jáde sáwọn ọmọ da yẹpẹ síbí ni yóò ní ẹ má bínú babakọ mi ẹ má bínú ẹ má bínú ẹ àwọn ọmọ yẹn ni wọ́n ṣe é débẹ̀ nígbà ọkọ rẹ ti ń bọ̀ yẹn ló ti mọ̀ pọkọ ń bọ̀ látara bẹ́ẹ̀ yóò nífẹ̀ẹ́ rẹ̀ tọ́ wọ́n máa sùn papọ̀ wọ́n máa ṣe kínní má dá sùn máa o bọ́ ọba ti ń dá sùn ìfẹ́ rẹ̀ ọmọ rìdíìsì lẹ́mi ìyàwó ẹ̀ tí ìwọ ìyàwó náà tọ́ ọba ti ń dá sùn ìfẹ́ rẹ̀ ọmọ rìdíìsì lẹ́mi ọkọ rẹ̀ ìyàwó Aisha àtànábì wọn làwọn máa jọ ń sùn ní o ànábì àtàwọn ìyàwó rẹ̀ wọ́n máa jọ ń sùn ní o sẹ́rí kẹ́ tó sùn yẹn oyè àwọn ọ̀rọ̀ kan bẹ tẹ́sí kínní tẹ́ sọ àwọn tó bá ti tilẹ̀kùn tó náà tilẹ̀kùn ẹ̀ ní ráyọ̀rọ̀ ọ̀rọ̀ ń sìn ní ìmọ̀ ń ó ti lóyún ọ̀rọ̀ látàárọ̀ ìwọ náà ní retí ọwọ́ adé ọjà tán orí kọ́kọ́rọ́ sílẹ̀kùn ìfẹ́ rẹ̀ ọmọ dínkù ẹ máa sùn papọ̀ ọlọ́run ní hunna libasun lakum wa antum libasun lahunna ọlọ́run ní aṣọ ìbora lẹ jẹ́ fúnra yín ẹ máa daṣọ bora yín ẹ máa ṣe kíni jama ẹ máa ṣe kíni ẹ máa daṣọ bora yín ọwọ́ lọ́wọ́ daṣọ bò látara bẹ́ẹ̀ ọmọ ṣàtúnṣe rẹ̀ àsìbáàbù mahabbati zawudi lè sàwùjá ti ẹ jẹ́ sáré pápápá alákọ̀ọ́kọ́ òun náà ní pé kó máa tẹ̀lé àṣẹ rẹ̀ kó máa gbọ́ràn wà á lè fa yáàsẹ̀ yìí dá ha àti Yusuf nígbà tí Sùlẹ́kà ń fa Yusuf nínú ilé ọba sẹ́mi pé wọ́n pàdé ọba lójú ọ̀nà tó fẹ́ wọlé wà á lè fa ya ọ̀wájàdá wọ́n wá rí ọba sẹ́yídà ha kí ni ọlọ́run pe ọkọ fún nínú àyà yẹn kí ni ọlọ́run pe ọkọ nínú àyà yẹn sẹ́yídà ha olórí ẹ̀ ládàlíbà. ya ya ya amatala arábìnrin arábìnrin arábìnrin ọkọ rẹ òun ló lérí rẹ o sẹ́yìdà ha sẹ́yìdì dẹ̀ ní èèyàn máa bọ̀wọ̀ rẹ̀ èèyàn máa sábà rẹ̀ ma máa gbọ́dọ̀ sí ti fi ọkọ rẹ sípò oye kò lè fẹ́ràn rẹ̀ bóòlù èmi ò sì máa sọ̀rọ̀ máa sọ pé ẹ dákẹ́ ìdí mi ń sọ ìyẹn lọ́ máa ẹ ka lé just kankan sọ̀rọ̀ n ah. ni mí náà mo kàwé ah. ó gbé yẹn lọ bàbá yẹ lọ dalé ọkọ rẹ ọmọ rẹ ọgbà rẹ ọmọ bọwọ rẹ ọmọ pali ẹlẹ́ẹ̀kejì tata abadi Allahu azza ọmọ sinlọ́hún tọ́ba ti ń ọkọ rẹ ọmọ rẹ ọmọ rẹ ní obìnrin mi àwọn fámìlì ẹ lówó bọ́dá rẹ lè bùn ní ten million ó lè bùn ní five million ìpè mo dáṣẹ kó fi ṣe weekend owó ni ò gbọ́dọ̀ fi ṣe gbéraga obìnrin tí wọ́n ń ṣe gbéraga ọkọ rẹ̀ ò ní nífẹ̀ẹ́ ò ní ṣe gbéraga bọ́ ọ̀ka gbogbo òwe ayé tán àbọ̀ ọ̀ka gbogbo kéwú ọ̀há kọ̀ọ̀lá ọ̀há súnà ọkọ rẹ̀ náà ní ọ̀gá rẹ̀ tọ́ba ti mọ́kọ rẹ̀ lọ́gá rẹ̀ yọ máa nífẹ̀ẹ́ rẹ̀ lẹ́yìn náà alihitimamu bi àfiyẹ́tì ọ̀sàlùkọ́lé kan lérí àlàáfíà rẹ̀ imú rẹ̀ onídjọ́ gbogbo kúbọ̀ nínú ilé orúnkún orún etí rẹ̀ onídjọ́ gbogbo kúbọ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ ojú rẹ òní ojú rírì kúri gbogbo àwọn tí ọmọ adétí nínú rẹ ọmọ sékìní tí ọmọ bàjẹ́ àṣokòròlá ọmọ adúpẹ́ fún lórí gbogbo àwọn oore tó ṣe ọmọ adúpẹ́ àná ẹkùn náwó àná ọkọ wọn pé kí lòun ṣe à ah, kí ni bóbò tí tẹ́ ra fún mi ẹ dákun èlò wọn ta bóbò jẹun ẹ sixty naira ó sì rántí dúpẹ́ rẹ ní ìjọ kejì inú ọkọ yìí ó dùn ha àwọn obìnrin tó mọ wọn mọ appreciate orin kì í sì wọ́n tí wọ́n kọ́ odidi ilé fún tó ń pè kí lọ́kọ̀ ẹ̀ kí lọ́kọ̀ ti ń sakọ̀ ṣé ní táwọn ẹgbẹ́ rẹ̀ ń kọ́ ni wọ́n kọ́ yìí yóò pé ọ̀hún mọye lóhùn tóun gbà kóhun tó parí ilé yẹn sọ mọye wàhálà tóun ṣe kóhun tó ra fírísà tóun ra fún ọ ó ní kí lọ́ra ṣé fírísà lélẹ́yìn fírísà tí ò ga jù wá lọ èmi ga gògòrò báyìí irú àwọn obìnrin yẹn ń sìn ní pẹ́ lé wọn jáde nítorí pé ọkọ yẹn kórira yìí pé ah gbogbo wàhálà tí mo ṣe kò sí kí ni kọ́mọ yẹ àwọn obìnrin ní kankan àfi kéèyàn ọmọ ṣèṣirò pẹ̀lú wọn bóyá ó ní kọ́ bá àwọn nǹkan wá ní supermarket ọ̀wọ́n àwọn nǹkan yẹn ó tètè rí ó tún wá lọ bí ibòmíì ó tún wá lọ bòmíì òun mọ̀ wá bínú pé ọpẹ́ kó tó wọlé bẹ́ẹ̀ sì ni iṣẹ́ tán ràn wọn lójú ọ̀sẹ̀ kínní lójú ọpẹ́ ọwọ́ adélé lọ́wọ́dákẹ́ ni ọba sọ̀rọ̀ mọ́ tó bó ló ṣe tọ́ba jẹ́ ẹni tó ní imáni bó ló ṣe ó rojọ́ nìyí kí ló ṣẹlẹ̀ my darling kí ló ṣẹlẹ̀ my love <laughs> kí ni wọ́n ṣe ọgbà lójú àbí wọ́n gbà lójú ọmọ tó ṣẹlẹ̀ ọmọ tó ṣẹlẹ̀ nígbà mo dé yànnà gbájà nítorí ní ra wọn ló ti tán mo wá wọ mọ́tò lọ mọ́sí nígbà mo dé mọ́sí wọ́n ní kò sílẹ̀ mọ́ mo wá gba hmm, ọ̀nà ìjẹsà lọ ìjẹsà mo ti wá rí òun náà ló wà ní wọn lálọ́bàgì yẹ wà ní bẹ́ẹ̀ ni ọ̀dà I love you too ẹ̀yẹ màyà mi ẹ parí wàhálà bẹ́ẹ̀ parí wàhálà kọ́ wa ju lálọ́ọ̀lù lẹ̀ kọ́ wa ní olórí burúkú ni ẹ ah. ẹni tá ń gbà wẹ̀ ẹni tá ń gbà wẹ̀ rẹ̀ ti ń jọ̀sọ́ obìnrin ò le tó bá òun ìwọ ní kọ́ ọmọ bó ti ṣe kí ni bó ṣe máa bá a lò ní ti máa ń dùn àwọn yàtọ̀ sí ti ń dùn àwa lẹ́yìn náà obìnrin tí wọ́n bá fẹ́ kọ́kọ́ wọn fẹ́ràn òun kọ́ máa ṣàkólé kan lérí wáàsí ìmọ̀ ilé kéwú ẹ̀kọ́ obìnrin tó bá fẹ́ kí ọkọ wọn fẹ́ràn wọn wọn ní kó máa farabalẹ̀ kí ọkọ rẹ̀ kó máa láṣepọ̀ pẹ̀lú ẹ̀ kó máa máa kánjú kó sì má máa kanra kó sì má máa lé ọkọ kú o ọlọ́run ní nìsa okun arìfún lẹ́kún fatu arìsàkún anasiitun ọlọ́run ní sẹ́ra àwọn ìyàwó yín oko ni wọ́n o oko yín ẹ máa wọ ọbẹ̀ lásìkò tó ṣe kíni tó bá yín lẹ́yìn náà kóbìnrin ọmọ ṣe dáadáa sáwọn bàbá ọkọ àti ìyá ọkọ torí bàbá ọkọ rẹ̀ ìyá ọkọ rẹ̀ òun ni kọ́kọ́rọ́ ọ̀fẹ́ tó fi sílẹ̀kùn ọkàn ọkọ rẹ̀ gbogbo obìnrin tí máa ń sàgbọ́nlé bàbá wọn ò sí lọ́dọ̀ yín wọ́n ń lọ wọ́n ń tráfù òfin kan ránṣẹ́ sí bàbá ọ̀sẹ̀ ní káàdì sí ya màmá provision yín oògùn yín mo ti bá yín ra o ìyàwó lé níṣẹ́ yẹn o ọkọ wa délé lórí ìyàwó rẹ̀ ọmọ ti fi oògùn mi ránṣẹ́ ọmọ ti fi ọmọ fún mi káàdì ọmọ sì ń kábàáyé fún mi ọmọ bá mi ra bọ̀ ọba mi ra bàtà ọba mi ra sọ léèsì òun lọ́ba ẹni tí sinada sí ìyá rẹ̀ ó kórìíra rẹ̀ àbọ̀ fẹ́ràn rẹ̀ ah. bọ́lá bá ní kọjá pé ọ̀dọ̀ yín ni wọ́n ń gbé abẹ́ ń gbọ́dọ̀ wọn ah. ọ wà ṣe sùúrù mbẹ́ ọmọ tọ́jú ìyá ma ọmọ tọ́jú ọmọ tọ́jú ìyá ìbàbẹ́ ọkọ rẹ̀ wà níbi iṣẹ́ ìyá rẹ̀ wá pè ọ́ ìwọ wà níbi iṣẹ́ sẹ́ ìyá rẹ̀ wá pè ọ́ pé ah bá dúpẹ́ fún Zainab ah ọmọ tọ́jú mi láàárọ̀ bó ṣe gbọ́ yẹn kí ni ọ̀sẹ̀ lẹ́sẹ̀ mi rẹ̀ ọmọ nífẹ̀ẹ́ torí ìyá rẹ ọgbọ́dọ̀ fi ṣeré ìyá rẹ lójú rẹ ojú rẹ náà ni ìyá rẹ lẹ́yìn náà kọ́ máa tọ́jú àwọn ọmọ kọ́ máa tọ́jú àwọn ọmọ obìnrin tí máa ń tọ́jú àwọn ọmọ tí ń fún wọn lẹ́sìn tí ń tọ́jú wọn á nífẹ̀ẹ́ rẹ̀ lẹ́yìn náà obìnrin tí ó súnmọ́ ọkọ rẹ̀ ìyàwó Aisha ní òun lòun máa ń fi pẹ̀fúmù sí irungba nabi òun lòun máa ń bá fi pẹ̀fúmù sí aṣọ rẹ̀ bóyá ń ṣe hajj lọ́wọ́ àbígbà tí ò sí ní inú ṣe hajj ó súnmọ́ ọmọge kan ọkọ rẹ̀ mọ́jọ́ ọmọdé kan náà ibi ìbá ti ń kékeré ló ti máa ṣe kíni lẹ́ẹ̀tì máa sọ̀rọ̀ ọmọ bá tọ́jú orungbọn rẹ̀ tí máa ń jáde ọba yá ọ yarungbọn o sísà bọ́ọ̀bá ti ń yarungbọn inú rẹ̀ máa dùn nígbà míì gan ọkàn sọ pé bọ́tì yẹn gbọ́dọ̀ dé o èmi ni màá bẹ̀ dé o yọ̀dọ̀ farabalẹ̀ ó de gbogbo ẹ̀ bó ṣe dé yẹn lẹ́yìn bọ́tì ní kíni ó tún ṣe ó tún lè ṣe nǹkan míì èmi rẹ̀ ní dákọ̀ rẹ̀ ń bí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo eléyìí ìmọ̀ ńlá ṣètánì jìnnà ni tó bá ti ka bákọ́rọ̀ àtàtọ̀ ọ̀ka kùrùsí yìí tán gbogbo táwọn ṣe yìí lọ́mọ ṣe o kí àwọn àṣetánì ká mọ̀ sọlé rẹ di báràkì tí wọ́n máa ṣe kí ni tí wọ́n máa gbé wọn lọ́kùnrin wọn ní ọmọ àbáyàwó rẹ lò dáadáa bàbá wa Uthaymin sọ́ọ́lì wa Uthaymin rahmatulah alayhi wọ́n gbogbo wọ́n ní kó máa ṣe dáadáa síyàwó yẹn irú dáadáa tó fẹ́ kọ́kọ́ ọmọ rẹ̀ lóbìnrin ọmọ ṣe sí ah ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́rọ̀ yẹn ìwọ náà ní ọmọ obìnrin gbogbo bó ṣe fẹ́ kọ́kọ́ rẹ̀ kó máa bá lò bẹ́ẹ̀ náà ni kíwọ náà máa fi bá ìyàwó rẹ̀ lò látara bẹ́ẹ̀ wọ́n ní yọ máa fẹ́ràn rẹ̀ lẹ́yìn náà ìyàwó Aisha dọ́dẹ́ aláta àdìwọ́lá àwọn jáde jọ kan àwọn jáde pẹ̀lú ànábì àwọn travel ní ẹ̀gbà ọwọ́ òun ẹ̀gbà ọwọ́ lọ́bàjá lòun bá sọ fún anabi pé ẹ̀gbọ́ ọwọ́ ọmọ jà fa akọ́mọ rasul anabi bá dìde anabi ní já wa lọ ní máa ń wá ìgbà ọwọ́ káàkiri ẹni ara sí gbogbo ayé pẹ̀lú kùránì ní wọ́n á ń wá ìgbà ọwọ́ káàkiri inú dẹ́sàtì àbínúgbó wọ́n wá fa nígbà ọ̀yà anabi ní àwọn sọ abára anabi tó dìde wọ́n ní kí lọ́n wá anabi ní wá ìgbà ọwọ́ ìyàwó mi fa akọ́mù làwọn náà bá dìde ńlẹ̀ gbogbo àwọn sábà wọn bá bẹ̀rẹ̀ sí wá ìgbà ọwọ́ anabi wọn lágùn ìyàwó mi sọ nǹkan ìyàwó mi sọ nǹkan nù sí wọ́n wà kẹrin bẹ́ẹ̀ nígbà wọn ya wọn wà lórí bá Abubakar pé wọ Abubakar wọ Abubakar o o o rí ntí mọ́tà sọ́ni àti Aisha Aisha ṣe ń dààmú ànábì látàárọ̀ ẹ̀gbà ọwọ́ ni wọ́n ṣe kí ni ni wọ́n wá káàkiri Abubakar ní ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọwọ́ ni wọ́n torí ẹ̀dààmú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ah ló bá bá wọn nígbà tí ó débi tí wọ́n wà tí wọ́n jòkó sínú tẹ́ǹtì wọn wọ́n ti rí ẹ̀gbà ọwọ́ lọ́ba tún bá ànábì tó gbérí lé ìyàwó Aisha níta ànábì sùn lọ lónìí ah bí ìbá jẹ́ ni tí tí ó gbérí lé ẹlẹ́sẹ̀ yìí ní tí mo fẹ́ ṣe fún nǹkan mélòó làwọn mú bẹ́ẹ̀ jẹ̀ mọ́ nǹkan méjì ànábì ó wà kẹrin ní tí ń bà ìyàwó rẹ̀ jẹ́ ní tí ń bà ìyàwó rẹ̀ nú jẹ́ ó jẹ́ ìbànújẹ́ fóun náà bóbìnrin ìyàwó rẹ̀ tó bá ti sọ wọ́n nù èmi máa ń ṣe dáadáa wọ́n ní ah, five thousand abọ́lẹ̀ nínú báàgì wọ́n ní àmàrí ah, owó kan mà mo ní five thousand àbí èmi ò fọ́ ní two five ẹ kájọ pín inú ronú àbí òní dùn jama ṣe ẹgbẹ́ ìbànújẹ́ kúrò lára ẹ̀ ànábì wọ́n ẹgbẹ́ wọ́n kági dákun ẹja ṣe dáadáa o ẹja ṣe dáadáa má gbẹ̀sìn kọ́ gbagbakúgba o làkọ́dí káàdì làkún fẹ́ rasulillahi uswatun hasana ànábì tó wá gbé nílé ìyàwó rẹ̀ lẹ́sẹ̀ wọ́n wá sùn lọ ẹ anabi gbére léyàwó ẹ lẹ́sẹ̀ ó sùn lọ ìyàwó tiẹ̀ kọ fara kan rí ẹ ti di olóńgbò àti kíní àtẹkù ẹ lè tún ṣe o sunna tá à ń ṣe yìí a máa kọ́ṣe anabi nínú akida a máa kọ́ṣe anabi nínú ibada a máa kọ́ṣe anabi kíní akhlaq ẹ má jí wá wa ẹ má jí kó burú lẹ́yìn náà arákùnrin yìí wọ́n ní yọ́ọ́ máa ṣàmójúkò fún obìnrin kò sí bó ṣe fẹ́ bóbìnrin lò tó ní máa ṣàmójúkò fún tó lò ní ṣàmójúkò fún kò ní nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n náà ní nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ ó jẹ́ ọmọ pé tó ṣe òṣèké ni kódà ọwà ní kọ́mọ̀ṣe bẹ́ẹ̀ mọ́ yóò tuntun ṣe o yóò tuntun ṣe jọ́mi ó tún pèsè àkíyèsí pé asọ́njú òní náà ọlọ́run gbàgbé ni eléyìí tó ń ṣe yẹn òun náà máa tọ́ba padà yá àkọ́ padà ní í ṣe má àbákọ́ jẹ́ pé ọ̀rọ̀ tí ọ̀tọ́rọ̀ gbàgbà gbígbìn gbàgbà ọ̀rọ̀ kọ́rọ̀ àwọn ọ̀rọ̀ tí yóò ní gbàgbé àkọ́dà àkọ́dà àkọ́dà níparí òun náà ní pé ọmọ ràn lọ́wọ́ níbi iṣẹ́ ilé ọmọ àwọn ewé dúlẹ́ kọ̀ọ̀kan ọmọ tọ́lá ọmọ bá arúṣẹ̀ mọ́tò ọba lágbára tọ́ba lè ro kà ẹlòmíì mọ́ kàárò ní wàá ṣèjọpẹ́lẹ̀ yìí níbo wà lọ́sítẹ́ẹ̀lì ní yunifásitì ń ro yeye ẹ̀hẹ́ lẹ́kọ̀ọ̀kan ọkàn ní ẹ̀dúẹ̀dú gbogbo yín wọ́n níjọ́ kan anábì nígbó ìyàwó mi gbogbo yín kẹ́nìkan kan má dáná láàárọ̀ yìí kẹ́nìkan kan má dáná láàárọ̀ yìí anábì sì mú fúláwà anábì ó pòpọ̀ pòpọ̀ anábì sì dáná sínú àrò anábì yan búrẹ́dì gbóná ó fi òróró sí ó gbé fún ìyàwó àkọ́kọ́ ànábì tún bọ́ sí àrò ó tún yan búrẹ́dì ẹlẹ́kejì ó fi òróró sí ó tún fi fún ìyàwó kejì títí tó fi dérí àwọn mẹ́sàn-án. ọmọ ìyá èwo ni wọ́n ṣe rí ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa sórí bó ṣe ń bárábìnrin yẹn lò yẹn ó yàtọ̀ gédégédé sí bá ànábì ṣe kí ni bí ṣe máa ń ṣe pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ gbogbo àwọn nǹkan tó bá rí i pé yóò jẹ́ káyé rọrùn fún ipá rẹ ti ká washing machine látijọ́ yìí ọ̀rá kí ló dé tọ̀ ọ̀rá ó ní torí pé ọwọ́ lẹ̀ fún fífọ́ ọwọ́ lẹ́mí fọṣọ́nù fámìlì rọ bọ́ọ̀lù ọba ti kí ọwọ́ náà jẹ́ kẹ́yìn ọ̀sán dọ́dọ̀ ìyàwó rẹ rafirisa tó tutù dáadáa kí lè ayé o fi rọrùn fún un tó lọ́wọ́ ọba ti kẹ́wọ̀ náà ẹni tí màá wá fọwọ́ fọṣọ látàárọ̀ tí lè fi sú tọwọ́ máa ta ọkàn kó aṣọ sínú ọkàn kó aṣọ sínú wọ́n sì máa sí láàrin wákàtí kan ọ̀hún wọlé báyìí ní ọlọ́run kan dáwọ́ fún mi ni àmì ìtòrí ìmìlẹ̀ ọlọ́run ṣe kí ni lọ́lọ́run ṣe dáwọ́ lẹ́yìn ìbádà yóò nífẹ̀ẹ́ rẹ yóò láàánú rẹ ẹ dákun torí tọ́lọ́run bá wa ẹnì kọ̀ọ̀kan wa ẹ di kí ká dúró báyìí wọ́n ní máa wẹ̀ pẹ̀lú ìyàwó rẹ náà lẹ́kọ̀ọ̀kan máa ṣe kí ni máa wẹ̀ pẹ̀lú ẹ̀ èmi mo wá ráyè báwọn ni mo wá dé nìkan àtẹnìkan kájọ máa wá wẹ̀ ìyàwó Aisha ní èmi àtànábì máa ń ṣe kí ni a máa wẹ̀ èmi máa bomi èmi máa bò wú anabi náà máa bu tiẹ̀ ọwọ́ tèmi máa lókè ọwọ́ tànàbí máa wá sálẹ̀ ọwọ́ tèmi máa lókè ọwọ́ tànàbí máa wá sálẹ̀ àwọn máa wá bomi sẹ́rí látara bẹ́ẹ̀ ìfẹ́ ọmọ lékún èyí pápánbárí rẹ̀ òun si ní ká padà síbi àdúrà àmàṣàdúrà kọ́lọ́wọ́n láàánú rẹ̀ àṣetánì burúkú kọ́lọ́mọjọ́ bàfẹ́ jẹ́ láàrin wa kọ́lọ́wọ́n bàálà kọ́lọ́wọ́n kọ́sọ́ wa níbi àṣetánì burúkú kọ́mọ yọ àánú ara arawa. kúrò lẹ́mìí ara wa abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ ilé wa kọ́lọ́mọ́jì ó dàrú gbogbo ilé tó ti sán ọlọ́run mọ́sàbà mọ́sàbà mọ́sàbà ṣàtúnṣe rẹ̀ gbogbo ilé tó ti tó ti crack ọlọ́run mọ́sàbà ṣàtúnṣe rẹ̀ gbogbo ilé tó ti wó ọlọ́run mọ́sàbà gbé dìde padà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa ja'ala baynakum mawaddatan wa rahmah. ان في ذلك لايات لقوم يتفكرون ومن اياته خلق السماوات والارض واختلاف السنتكم والوانكم